ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قسم الله وضع الله سبحانه وتعالى أترى صلاة فند محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọlọ́run الله ثم bá wọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará lé ṣe ọlọ́run ọba kí wọ́n bá oníkálùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin alẹ́lẹ́ ìlàhà ìlọ́lọ́ èyí tí wọ́n ti kalẹ̀ gẹ́gẹ́ bí àkọlé ìbánisọ̀rọ̀ wa òun náà ni ni'matu al-amni wal-aman ń pè bẹ́ẹ̀ òun náà ni ìdẹ̀ra ti ń bẹ níbi ìfi ọkàn balẹ̀ ẹ rí i pé àwọn kókó ọ̀rọ̀ mẹ́ta olóńbẹ níbi tọ́pìkì yìí alákọ̀ọ́kọ́ òun náà ni lẹ́ẹ̀nà ẹlẹ́ẹ̀kejì alhamdi ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alhamdi bó ti ẹ̀já tún wípé wọ́n kàn jẹ́ ọ̀rọ̀ mẹ́ta ni kókó ìtọ́ka tọ́pìkì yìí lórí nǹkan méjì náà ni òun náà ni ni'matu al-amni wa ni'matu al-amani kí ni kan tí a pè ní ni'ma òun náà ni ìdẹ̀ra oore ìkẹ́ tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala tí máa ṣe fún àwọn ẹ̀dá rẹ̀. bẹ́ẹ̀ náà ni tí a ń pè ní al'amni al'amnu òun ní ìfọkànbalẹ̀ ìdàkejì ìbẹ̀rù ìfòyà àìmọ́balẹ̀ ọkàn ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní alẹ́bí falya'budu rabba hadha al-bayt ọlọ́ni ẹ̀yẹ mùsùlùmí ó dájọ́ ọ̀rọ̀ yìí fún àwọn mùsùlùmí kùrẹ́yì fàníyà àgbòdo hadan bayi ọlọ́run ní wọn lọ́wọ́ ọba tó dá sí pé ilé mímá tí a ń pè ní kàábà ọlọ́run ló ní ọlọ́run ló wọn lọ́wọ́ ọba tó òun náà ní kẹ́ máa fi ìjọsìn fún. alẹ́bí àtọ̀rẹ́mọ̀hún nìjọ́ ọlọ́run yìí òun ni ó fún yín ní jíjẹ àti mímú látara ebi wà á mẹ́nàwó mẹ́nìkàwó ọlọ́run yìí òun náà ni ó fi yín lọ́kàn balẹ̀ ògbẹ́ni yìí gbóná ó fi ọkàn yín balẹ̀ kúrò níbi ìbẹ̀rù láti máa mọ̀ pé aláàmùnù ìfọ̀kànbalẹ̀ ìdàkejì rẹ̀ òun náà ni tí a ń pè ní aláhàwù ìbẹ̀rù kọ́kàn máa gbọ̀n kẹ́rù máa bà yàn kọ́kàn máa balẹ̀ kẹ́mi máa kó máa ṣe lékòólèkó ìdàkejì rẹ̀ òun náà ni kọ́kàn balẹ̀ kẹ́mi tútù bí omi àfòwúrọ̀ kan ìtí a ń pè ní amúnú nìyẹn ẹ wá rí alámẹ́ẹ̀nù alámẹ́ẹ̀nù ìfọkànbalẹ̀ lòun náà ṣùgbọ́n òun nìyí ó ní í ṣe pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí máa dé bá ní lórí àwọn nǹkan tọ́lọ̀ ń jogún fún ni lórí dúkìá lórí ọmọ lórí òwò lórí àlàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so àkọlé tọ́pìkì wà ní pé ní ìmọ̀tú al-amni wal-aman ìdẹ̀ra tó ń bẹ níbi ìfọ̀kànbalẹ̀ yálà lórí ẹ̀mí oníkálùkù wa àti ìdẹ̀ra tó ń bẹ níbi ìfọ̀kànbalẹ̀ ní àwùjọ láìsí eléyìí eléyìí nínú àwọn oore tọ́lọ́run ṣe fẹ́ dàní nínú àwọn ìkẹ́ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ìdẹ̀ra ìkẹ́ àánú tọ́lọ́run ṣe fáwọn ẹrúsìn rẹ̀ ni mélòó la fẹ́ kà nínú ìdẹ̀ra tọ́lọ̀ tó ṣe fún wa jama kò ṣeé kà bẹ́ẹ̀ ni ìkan nínú àwọn ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe òun là ń pè ní ìdẹ̀ra ìfọ̀kànbalẹ̀ ìdẹ̀ra kálàáfíà máa bẹ ní pẹ̀lẹ́kùtù kó má sí dààmú dààbò láwùjọ ìdẹ̀ra ńlá ni ìfọ̀kànbalẹ̀ ni kúrẹ́sìpẹ́tọ̀ bọ́lá ọ̀bọ̀ báyìí tí ìgbàlára èèyàn tí ò bá tí sí nǹkan bẹ̀rù sí àwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọnìyàn wọ́n èé mọ rírì rẹ̀ wọ́n èé mọ ìgbé oore ní lọ́dọ̀ náà so láì sí ni láti ọ̀dọ̀ bó ṣe ìjà sí pé ìjẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fún wa tá a bá ní ká máa kà á ó tí ó bẹ́ẹ̀ ló ń wa ní ọlọ́run ní tẹ́ bá ní kẹ́ ẹ máa ka ìjẹ́ra tó wọn náà bá ti fún yín láàtò sóhà ọlọ́run ní ẹ lè ka láíláí ṣe eré nìyẹn jẹ̀mọ́ ṣá lè ká ni ṣá lè kápọ̀rọ̀ owó sílẹ̀ ìjẹ́ra náà lówó ká fi ọ̀rọ̀ ilé sílẹ̀ ìjẹ́ra ni ká fi wa. tá ń là tá a fi ń ríran ìjẹ̀rá ni ìjẹ́ àmọ́ pé imú wa tá a fi ń gbóòórùn nǹkan ìjẹ̀rá ni bẹ́ẹ̀ náà létí wa tá a fi ń gbọ́rọ̀ ìjẹ̀rá ni ẹsẹ̀ wa tá a fi ń rìn ìjẹ̀rá ni jẹ̀mọ́ lérò làfẹ́kà ahọ́n wa tá a fi ń sọ̀rọ̀ ìjẹ̀rá ni kọ́lọ̀ gbà kan nínú àwọn kan wọ̀nyí lọ́wọ́ wa tí yẹn bá ní kàtá kàtá tí máa díyàn ní mú jẹ̀mọ́ àwọn onímọ̀ ìlera wọ́n ní àwọn nǹkan wọ̀nyẹn kàtá ni ikọ́ ni ah, egbò ọ̀nà fún ni mouth ulcer ni wọ́n láwọn nǹkan wọ̀nyí wọ́n ní wọn ò lóògùn ó máa ń wá bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti wá nìyí yóò lò bí ìjọ méje sí ọjọ́ mẹ́jọ kó tó fẹ́ nìyẹn lẹ̀ kò sẹ́ni táwọn kan wọ̀nyí ò sì ṣe rí nínú gbogbo wa kò sẹ́ni tí kò sí ìjà láàmú rí kò sẹ́ni tí ewu ò sí mú rí kò sẹ́ni tí kàtá ò sí ìjà rí ẹ̀rí ṣùgbọ́n láwọn àsìkò tí kìnìyàn bá dé a máa mọ rírì àlàáfíà tó ń bẹ lára wa a máa mọ rírì ẹ̀ tí yàn bá ní kàtá jàmáà kò sí bó ṣe sùn tí ó gbádùn oorun kò sí bó ṣe jókòó tí ó lẹ́làáfíà ẹ̀mẹ́wàá ni ó mọ súnmú sókè súnmú sílẹ̀ orí fífọ́ yóò mọ kọlu ara ríro á lo oògùn a mọ wá láfíà wọn ni ẹ má mú nǹkan ẹ wá pẹpẹ súpù jata jù bẹ́ẹ̀ lọ síbẹ̀síbẹ̀ náà ni á mọ súnmọ́ sókè náà ni abẹ́ ní tí a kàn dùn ní tí a ń pè ní wíkílò tó bá ti mú rí yóò mọ àlàáfíà tó ń bẹ níbi kéèyàn má ní ni wọ́n ọlọ́run tẹ́ ẹ bá ní kẹ́ ẹ máa ka ìjẹ́ tọ́lọ́run ṣe fún yín ọlọ́run lẹ́ẹ̀ lè ka pé ìlàfẹ́ kájẹ̀ mọ́ ló dẹ́ pé ìdẹ̀rọ ọlọ́run lórí àwọn ọmọ nìyàn kò lóǹkà ọdún ọjà aláwa yìí jẹ̀mọ́ ọkàn balẹ̀ ni ìdẹ̀rọ ọlọ́run kàn wá láti mọ̀ pé tó kù ní ká wá tọ́jà táwọn ọjà bá lọ sí lute àwọn èèyàn náà wà ń bẹ̀ ni wọ́n ń tù síbẹ̀ wọ́n ń ẹ lọ gbogbo yunifásitì tó wà ní nàìjíríà ló ní ilé ìwòsàn gbogbo tó ti ń bẹ nàìjíríà sì ní iná ní general hospital kò sínú kan nàìjíríà yìí tí ò ní private hospital lórí rẹ̀ rẹ̀ sanitary bẹ́ẹ̀ kìí ṣe ẹja kìí ṣe ẹran àwọn èèyàn náà ni jẹ̀mọ́ ẹni tó wà lọ́sítù tó ló mọ rántí ọjà òní ò rántí yóò mọ̀ rántí pé kíní kan apálẹ̀ ìjà kan bẹ́ẹ̀lì kan kíní kan bẹ́ẹ̀lì kankan òun fẹ́ lọ ọdún mọ́ta òun fẹ́ lọ ọdún mọ́gbò ọlọ́run tẹ́ bá ní kẹ́ máa ka ẹ̀ lè kà á ìkan ló ń sọ̀kalẹ̀ nínú ìdẹ̀rẹ̀ ọlọ́ ìjẹra náà nínú ìdẹ̀rẹ̀ ọlọ́ ọlọ́run ló wọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun nìkan ní kò sẹ́lò ní nígbà tí ìṣe tó fẹ́ tọ́ka wa sí yìí ẹnìkan òkun lọ́wọ́ kò sí akẹgbẹ́ fún kò sálàfíjọ fún kò sálàfíwé fún kò sọ́dúnrà lọ́wọ́ fọlọ́run kí lọ́lọ́run ṣe ọlọ́run bẹ́ẹ̀ alamtẹ́rọ̀ ọlọ́run ní ẹ̀yẹ èèyàn kò yé yìí ni ànàláhà sọ́kọ̀ọ́lẹ́lẹ́kùn mẹ́rin fi wá sí ọmọ àfẹ́ ọlọ́run ní gbogbo tí ń bẹ sọ́mọ̀ pátá tó ń bẹ ní sọ́mọ̀ àti tó ń bẹ nílẹ̀ òun ọlọ́run lòun tẹ àwọn nǹkan yẹn bá fún ẹ̀yin ọmọnìyàn ọlọ́run ti tẹ bá ó tẹ bá o ẹ̀wù tàbá gbójú lórí báà ṣe wà nílẹ̀ yìí ọlọ́run ló mọ iye ẹgbẹgbẹ̀rún ọmọnìyàn tó ń bẹ lókè òfurufú tán rìn lọ tí wọ́n rìn bọ̀ tán wà nínú plane tán wà nínú jet tí wọ́n lọ tí wọ́n bọ̀ táà lè rí wọn nígbà mi tí a bá rí plane lókè yóò fẹ́ lè dàbí dèédé wóró ẹwà ṣùgbọ́n tí plane bá láàrín tó balẹ̀ <laughs> jẹ́mọ́ ibi tá a wà yóò gba plane kan mi táwọn ọmọnìyàn fẹ́ rí tí wọ́n pọ̀ nínú rẹ̀ bẹ́ẹ̀ lọmọnìyàn lọ lọ lọ lọ lọ lọ gúnkè lọ gúnkè lọ lára ìgún òkè lọ ìjẹra kan nìyẹn ìjẹra ọlọ́run wá pọ̀ lókè tó dá wípé orí ńláńlá ni lára ẹ̀ lórí gbogbo tá a fi sọ̀rọ̀ yìí lára ẹ̀ lórí fóònù à ń pera wa lórí fóònù ìwọ́n tó wà ń bí ó mọ̀ pa àwọn tó wà nílé àbáwọn tó wà nílé èbó gbogbo eléyìí lára àjẹra tọ́lọ́run bá fi sínú òkè sánmà tó sì fi rọ ọmọ nìyàn lọ́rùn nìyàn ìlú amẹ́ríkà nordic tẹ́kì tá ń pè ní internet tó ní kálukú wa ń lò lẹ́yìn gbogbo pé abẹ́nìkan sọ̀rọ̀ láti fi kan gbogbo eléyìí orí ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní náà àti tó ń bẹ nílẹ̀ ẹ̀wò ní ilẹ̀ gbogbo tọ́mọ ènìyàn ń jẹ pátá àti gbogbo ìran oúnjẹ gbogbo ìran nǹkan àti ní tàbá ní ká mọ̀ ká ìtọ́mọnìyàn ń jẹ lẹ́nu ọlọ́run nìkan ló mọ iye ẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní ẹ̀rí tàbá ní ká mọ̀ ká ìran ẹja tó ń bẹ nínú odò tọ́mọ èèyàn tí wọ́n ń jẹ àbí ìran ẹja tọ́mọ èèyàn lè jẹ nínú odò wọ́n tàbá ní ká mọ̀ ká wọ́n ní àmọ̀ kan tí ò rí kéré sí 4 million species species ìtẹ́pẹ̀ ní spìsì òun ni ìran ẹja kan ìran ẹja ẹyọ kan ní spìsì gbogbo ìran titus pátápátá ìran kan nìyẹn gbogbo ìran panla kìnìkan òkú èkó ni panla kìnìkan kìnìkan ni ìsìnkan nìyẹn wọ́n tá a bá ní ká máa ta iye ìran ẹja tó ń bẹ nínú odò wọ́n náà ní ká less than four million species mélòó la ti mọ̀ ní nàìjíríà lónìí àwọn èèyàn ti mọ̀ láyé tí wọ́n ń jẹ ní nàìjíríà tó bá ní káàkà ẹ̀rí àgbọ̀dọ̀ tó máa ta ní lọ́dọ̀ àwọn ẹlẹ́jà rí àbí àbá tó máa ta wọ́n ní kò sí bí ọmọ ọ̀bọ bó ṣe lè ṣàkìtì tó kò lè ṣakọ sí bàbá rẹ̀ bàbá ọ̀bọ oníkíni oníbàbá òkìtì tó ká máa kẹjà fáyẹn ẹlẹ́jà àmọ́ èmi jẹ́ kó yẹ yí pé kò sí tẹ́ ẹ̀ lè kà ó dá mi lójú kò lè wọ táàkì wọ́n lè sọ four million species four million species orí ọlọ́wọ́ bá nìyẹn lára rẹ̀ wọ́n ní tábánikà máa ka iye ìran ewé tó ń bẹ nínú igbó ìran rẹ̀ ẹ̀yà rẹ̀ wọ́n ní ìròníkà less than forty million species ìran ewé tó ń bẹ nínú igbó mélòó la tabaníká máa kà nínú tá a máa ń jẹ nínú ewé nílẹ̀ Yorùbá a máa ti wéjú ẹ̀fọ́ ṣọkọ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹ̀fọ́ gúre ẹ̀fọ́ ewúro ẹ̀fọ́ gbogbo dáadáa iná nìyí àti ìka twenty wọ́n dẹ̀ ní eh, fourteen million species oní tó wà nínú gbó jẹ̀mọ́ wa ta'ala ọlọ́run ṣe ìkẹ́ rẹ̀ fún wa o ọlọ́lọ́wọ́ ọlọ́run bá lówó tó gbá wọn kan wọ̀nyí rọrùn wà á sàgọ́ alaykum ní àmẹ́hù lọ ìrọ̀ pàtà ìlẹ̀ ọlọ́run ní òun ṣẹ́rí ìkẹ́ òun ọlọ́run lé yí lórí lọ ìrọ̀ tẹ́ wà bá ìlẹ̀ ìkẹ́tẹ́ yìí náà mà tó hàn fún díkàlùkù yìí bẹ́ẹ̀ ni àwọn agẹ́gẹ́ fúnra wa nínú ìkẹ́ ọlọ́run ọba nínú ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ni wọ́n náà ọba ṣe wá léèyàn jẹ̀mọ́ bàbá jẹ́ kan nínú àwọn ajá kò síta lè ṣe sí bọ́lọ̀ bá dá wa lẹ́ran kò síta lè ṣe sí bọ́lọ̀ bá dá wa ní nǹkan míì tí èṣe èèyàn kò síta lè ṣe sí ókè ọlọ́run wá ṣe wá léèyàn nìyí kò wá gbẹ ẹ̀yà ara lọ́wọ́ wa bọ́lọ̀ bá ní a máa rí náà kò síta lè ṣe sí àwọn èèyàn kan bẹ tí ò rí náà àwọn èèyàn kan bẹ tí ò lè rìn àwọn èèyàn kan bẹ tí ò lè sọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ gbogbo eléyìí ni tó ní kálukú wa tá a fi mọ̀ dáadáa láti máa mọ̀ yìí pé ìdẹ̀rọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ìdẹ̀ra tó lọ kódà ẹni tí ò lè sọ̀rọ̀ tó jẹ́ ayaya tí ò lè sọ̀rọ̀ ọlọ́run tó ṣe ìdẹ̀ra fóun náà wọ́n tún ní wọ́n ti máa ń bá wọn sọ̀rọ̀ ẹni tí ò rí náà ó tún ní bó ṣe lè rí náà kò sí tó fẹ́ kà pẹ̀lú ojú rẹ tẹ́ni tí ò rí náà náà lè kà wọ́n ń pè mọ̀tàn ní braille ìmọ̀ yìí àwọn tí wọ́n ò ríran wọ́n fi ń ka tí wọ́n tó ríran ń kà wọ́n fi ń kà á ní Madina lókè mọ́síláṣí báyìí láìbírì wà mbẹ́ láìbírì láìbírì yìí odidi yàrá kan òní wọ́n yọ ọ́lẹ̀ fún gbogbo àwọn ìwé àwọn afọ́jú kò sí tíra mi onídìí mẹ́wàá onídìí kìíní kan bá mbẹ́ ní bírèlì gbogbo àpáṣí bá rí ẹ̀ ó bẹ ní bírèlì so kò sí akọtabẹ́ṣe sí àwọn tí wọ́n rí táwọn àtàrí táàkì ọlọ́bà Allah subhanahu wa ta'ala ó ṣe ìkẹrẹ̀ wa èyí ló ń já sí pé orí ọlọ́run lórí orí tó pọ̀ ní tí ò ló kà ọlọ́run tó pọ̀ tí ò kà ní kò ṣe é kà ó bàdá sí pé ọmọnìyàn ìtọ́mọnìyàn fẹ́ ìmọ̀ gba làákàyè ọmọnìyàn lórí ìtọ́mọnìyàn ti ní ìtọ́mọnìyàn fẹ́ ìta fẹ́ ká ní kó jẹ́ títí wa ìmọ̀ gba làákàyè wa táà kí n fi lè ní àròjinlẹ̀ pé ìtọ́sí tá a ní oore rẹ̀ pọ̀ ju tá à ń retí lọ ọmọnìyàn ìmọ̀ pọ́lọ̀ ń ṣoore fún nígbà tó bá ní bùkátà kankan a ti gbàgbé lọ́lọ́run tó ti fún wa nínú oore nínú ìjẹra ṣùgbọ́n táwọn wà ní òun ló wà tóbi lẹ́nu wa débi wípé àní rántí tọ́lọ̀ tó ti fún wa nínú ìjẹra anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní man asbaha minkum aminan fi sirri ó lẹ́nikẹ́ni nínú yín asbaha minkum nígbà tí ó jì í láàárọ̀ ó jí orí tó nà ámìnàmì òun bẹ nínú ìfọ̀kànbalẹ̀ tí ìsinmi bìí ìkànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ wà fún lórí òun àwọn ará alé òun wọn jọ ń bẹ nínú ìfọ̀kànbalẹ̀ ìsinmi ẹgbàwá mi ó ní fi sáréjì yìí sáréjì òun náà ni ilé sáréjì òun náà ni ọ̀nà gbogbo ìlọ ìlọ wa bá a ti ń lọ bá a ti ń bọ̀ òṣèlú Muhammad sallallahu alaihi wa sallam ni man aflaha minkum ẹnikẹ́ni nínú yín tó jí lówùúrọ̀ tó sì máa ń bẹ áàmìnàn fi sẹ́ríbí áàmìnàn fi sárábí áàmìnàn fi sárábí ó wá bẹ lórí ìjẹ̀ra lórí ìfọ̀kànbalẹ̀ nínú ilé rẹ̀ ó ń bẹ lórí ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú àwọn ará ilé rẹ̀ ó ń bẹ lórí ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó ń bẹ lórí ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú àwùjọ rẹ̀ bó ti ń lọ bó ti ń bọ̀ lórí ìfọ̀kànbalẹ̀ ni mọ̀áfàn sí jẹsàdì òun tọ̀hún ó wá tún wá lálàáfíà lára orí ara gbé orí ẹsẹ̀ gbé orí ẹnu yà láti lè fi sọ̀rọ̀ orí òfò ẹ̀dùn òdún ara òru ó orílẹ̀ ààrẹ ti máa ń ṣèyàn nínú ààrẹ kò kọlù ú àlàáfíà pé ti lára ìdáhù kóòtù yóò mi yìí bẹ́ẹ̀ náà lẹ́ni yìí ọlọ́run tún wá ṣe ní tí ó jẹ lóòjọ́ oúnjẹ àárọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ oúnjẹ àárọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ oúnjẹ ọ̀sán rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ oúnjẹ alẹ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ anábìsọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlùfẹ́lẹ́ ní ìdàhù fóòtìyà òrìhì in tí ó jẹ sínú rẹ̀ in tí ó mu tí ó fi nífọ̀kànbalẹ̀ oúnjẹ tí ó fi gbé ebi kúrò oúnjẹ lọ́dọ̀ rẹ̀ òṣèlá Muhammad sallallahu alaihi wa sallam ni faka adìnnàmà ṣe ìgbàsíláwù àdùnìyà alábìnrin ẹ̀rẹ́ nìyí tọ́lọ̀ tó ṣe àwọn oore yìí fún oore wo ni ó ti sáyé pẹ̀lú fọkànbalẹ̀ nínú ilé àwọn ọmọ ń bẹ ní fọkànbalẹ̀ ìyàwó ń bẹ ní fọkànbalẹ̀ ọkọ ń bẹ ní fọkànbalẹ̀ ìjọ jẹ owó alẹ́ bákan náà kò jí lórí ààrẹ kò jí lórí ìrora anábì ní sallallahu alayhi wa sallam onípàtà àdìmẹ̀mẹ́ ìzàtìláwù àdùnìyà ah ó lẹ́nu yẹn nìyí ó dà gẹ́gẹ́ ẹbí ẹni tí wọ́n gbé ilé ayé lọ́wọ́ ẹni tí wọ́n gbé ilé ayé tí wọ́n gbélé lọ́wọ́ anábì ní bóńtọ̀ ṣírí nù ẹ̀rí pé ọ̀rọ̀ ńlá lè rí gẹ̀ ọ̀rọ̀ ńlá ni tó túmọ̀ sí pé ìtafẹ́ tafẹ́ ní tafẹ́ dà ìtafẹ́ jẹ́ ipò tá à ń lé àwọn eléyìí náà oore ni ṣùgbọ́n oore kan bẹ tọ́lọ́run ṣe fóníkàlùkù wà ọmọ ènìyàn máa ń fojú kéré ẹ̀ òjì làárọ̀ wọn ò jí ọ fúnra rẹ ló jí wọ́n bá ti ẹ̀jẹ̀ ọ náà nìyí bojú lórí àlàáfíà nígbà tó jí arò òru ọ mélòó mélòó lẹni tó jí sáyé pẹ̀lú ìnira bẹ́ẹ̀ni ẹlòmí ìtọ́jú oorun bọ́tọ́jú ukú ẹlòmí ìtọ́jú oorun bọ́ sí ọ̀pítù ah, ó sùn náà ni kí ló wá ṣe nígbà tó jí báyìí ló bá ń pariwo yé orí mi ò orí mi ò orí náà ni ló bá dèrò ọ̀pítù ló dèrò lu wọ́n ti wá sí tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì lọ bí twenty bí wọ́n ṣe síbẹ̀síbẹ̀ tó mu náà wọn ò tí ì rí kálẹ̀ náwó ah jẹ̀mọ́ kọ́lọ̀ kó mọ́ gba orí àlàáfíà lára wa kọ́lọ̀ kó sì dáadáa fún wa ọlọ́run kẹ́ wa ó kẹ́ wa ó kẹ́ wa jẹ̀mọ́ ọmọ ènìyàn ò mọ rírì orí ọlọ́run lára ẹ̀ àmọ́ rírì ìdẹ̀rọ ọlọ́run lára wa láti mọ́ ń yàyọ̀ pọ̀ra láti mọ́ ń fọwọ́ wọn pa ní tí ó fa sábàbí tí orin tí è lọ tí ìjẹ̀rá yẹn tí ó fi kúrò sábà mọ rírì orí ọlọ́run lára wa ìjẹ̀rá lára wa ni jẹ̀mọ́ agbójútó àwọn bàbá nílẹ̀ yorùbá wọ́n lẹ́ni tó bá mọ ìyóbì ní máa jáwé lélẹ́ ẹ̀rù bá ti ń tajà níbí báyìí ó kì í àti ẹ̀ ń wá àwọn ń tajà bá monday tó fi dì ní ọjọ́ dúpẹ́ gbogbo sọ́jà òjò ló ń rọ̀ yìí òjò kẹ́lẹ̀ lé òjò àánú lélẹ̀ yìí a nítorí pẹ́tọ̀ àwọn sọ́jà àtà káwá torí ìyẹn nìyí fi ọwọ ara wọn fa sábà bí tí ó ti lékún bí lórí orí nìyí a lè fẹsẹ̀ wá rí mélòó àwọn tó bá sọ́jà yìí káàrí wọn mọ́ tí wọ́n sí bẹ́ẹ̀ ni tó ọ̀tọ̀ ní nǹkan míì tó wà lérò rẹ̀ ọ̀tọ̀ ní tó tẹ̀lé sí ọlọ́run wá ṣe orí fáwọn àyè pẹ́tọ́ káwà jí sáyé ká máa bẹ lórí fọ̀kànbalẹ̀ ká máa bẹ ní lórí ìdẹ̀ra eléyìí orí ńlá lélẹ́yìí eléyìí ló fà á sípò nínú àwọn àfa wa al-Imam Ibn Kathir rahimahullah nínú àwọn àgbà fáà nínú Ìsìlámù ni. àìdákọ rẹ̀ lọ́dọ̀ ọmọ tí ó kàn kó mọ́mọ́ ọmọ tó tó bá mọ́ ibú kẹ̀sí ni á ah, ẹ ọmọ tó náà dì ní <laughs> àdìsọ́bá láìmọ̀ kan ọmọ tó náà ni ṣùgbọ́n kò sí àfáà kan tí ó mọ ibú kẹ̀sí bí ẹ máa di àfáà tó bá lóhùn òun ò mọ ibú kẹ̀sí rí á kì ṣe àfáà èyí dájú àmọ́ ọmọ tó bá lóhùn ò mọ ó sì tó lọ́wọ́ náà ni ọmọ tó ní ibú kẹ̀sí ọ̀ṣun ó ní يخبر الله عز وجل عن عدل العباد عن تعداد النعمة قلنا ما الله سبحانه وتعالى ìfúnwanírò nínú ayal Kùránì tọ́lọ̀run tí sọ wípé ọlọ́run ti challenge wa ọlọ́run ní tọ́wọ́ bá ní pẹ́ ka ìdẹ̀ra tó ń ọlọ́run fún wa ní ìrò lépa yìí pé ẹ̀yin ọmọ ènìyàn ẹ kágara ẹ yọlẹ ẹ níkàpá rẹ ẹ lágbára rẹ kẹ wá gbé gègé kẹ wá gbé báyìrò kẹ máa wá ta ìdẹ̀ra ọlọ́ọ̀sẹ̀lẹ̀ ọlọ́ọ̀sẹ̀lẹ̀ ọlọ́ọ̀sẹ̀lẹ̀ ọlọ́ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ làbẹ́kà bẹ́ẹ̀ làbẹ́kà jẹ̀mọ́ <laughs> bẹ́ẹ̀ làbẹ́kà dọ́lọ́sì mọ́ ṣe èrè gúnlé wa lórí nìyẹn ọba rẹ̀ gúnlọ́lọ́ almanánù ni àtúrà lè ka ìdẹ̀ra rẹ̀ lẹ́nu ìní ẹ̀mẹ́lò ló ti ṣẹ́jú tó ti di tó ti lájú ẹ̀mẹ́lò lẹ́nu ìní ẹ̀mẹ́lò ló ti lánà ló ti sọ̀rọ̀ tó báwo èèyàn sọ̀rọ̀ lẹ́nu ìní ẹ̀mẹ́lò ló ti rìn ló ti lú ẹsẹ̀ rẹ̀ àmọyì ẹ̀ jẹ̀mọ́ ọlọ́run ò sì ní jẹ́ àmọyì ẹ̀ torí tá a bá fi lè mọyì ẹ̀ ah, ìdẹ̀ra ní ìnira ní májẹ́kìyàn mọyì ọlọ́run fáwọn tí ò lágbọ̀ iye ọ̀rọ̀ lọ àwọn tó lágbọ̀ iye ọ̀rọ̀ lọ àti dẹ́ra àti kò sí dẹ́ra ọmọ ọmọ iye ọlọ́ mélòó nínú wa ló lè lo five hours tó fi bá sọ̀rọ̀ lórí ó rọrùn ọ̀rẹ́ lẹ́yìn ẹ̀ àwùjọ lọ́nà ẹni sọ̀rọ̀ ni àmọ̀ sọ̀rọ̀ ni kátó báyìí sáré ti lọ wọ́n náà three hours ti lọ àwọn máa sọ̀rọ̀ five hours ànímọ̀ rírì ìtàn sọ yẹni pé ànímọ̀ ìpè oore kan nínú orí ọlọ́run yẹn lára wa tí o lè gbé fóònù kó wọn bẹ̀rẹ̀ ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ fún five hours àwọn nẹ́tíọ̀kì wọ́n jẹ́ kó mọ rírì rẹ pé a máa gbọ́ your account is too low àwọn òjẹ́ olójútì ìdíje wọn tó bá ti lè sọ̀rọ̀ five minutes wọ́n náà mọ iye tó jẹ́ ọ̀rọ̀ one hour amọ̀ye tó cost àmọye tó wọ̀n nínú owó àmọye ẹ̀ bí yẹn bá dé ojútùú ẹlòmíì ẹsẹ̀ táwọn ń gbé táwọn ń gbé lọ táwọn ń gbé bọ̀ yìí owó lẹlòmíì fi ń san mímí tẹlòmíì ní ọ́ksíjìn tẹlòmíì lò jẹ̀mọ́ <laughs> owó ni ẹnìkan bẹ ẹni tó ní kidney problem wọ́n láwọn kidney rẹ̀ méjèèjì wọ́n ní kò ṣiṣẹ́ mọ́ every two two days òun ló ń ṣe tí wọ́n ń pè ní dialysis wọ́n fọ bígbà tí ẹ̀ maintain ẹ̀ ẹ́ńjìn ọkọ̀ tó ti gbó táwa maintain rẹ̀ kó lè ba lè tún ṣiṣẹ́ every two two days ẹni ẹ̀ san seventy five thousand every two two days ọdún méjì méjì láti lè mí nù èèyàn náà wá san fún mímí jẹ́mọ́ ọlọ́run ò ní já mọ iyì rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ti kàn yóò mọ iye ah àwọn èèyàn bẹ́ ìta wọn ò mọ́ wọ́n lò ó lọ́fẹ̀ẹ́ lókè ṣe pé la fẹ́ kà nínú orí ọlọ́run àlè àwọn sọ yìí pé tá a bá sọ pé àáka àlè ìka ti challenge wọn pa àlè ìka ò sì ka tó ṣe ka orí lé a sì ọpẹ́ yẹn ni pé ọpẹ́ tá a fún ọlọ́run a lè dúpẹ́ fọlọ́run ló gbòǹgbò a lè tẹ̀mí ìmoore hàn sọlọ́run nípa lódìdí dèdè tọ́lọ́ ṣe fún mi ọpẹ́ rẹ̀ lélẹ́yìn ọpẹ́ tí mo ṣe yìí dèdè rẹ̀ nìyí nínú nínú dẹ̀rẹ̀ ọlọ́run <laughs> jẹ̀mọ́ eléyìí náà nìyí ó ju tọ́mọ ènìyàn tá a lè ṣe lọ àmọ́ èyí ò túmọ̀ sí pé ká má fi ẹ̀mí ìmoore hàn sọlọ́run àmọ́ kò sí bá ti dúpẹ́ tó bá ti pẹ̀lú ìmọ̀nà sọ́lọ́run tó jẹ̀mọ́ àti ìṣe ìdá kan nínú ẹgbẹ̀rún nínú tọ́lọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala tó ti fún wa nínú rẹ̀ kama qala Tarku bin Habib rahimahullah Ibn Kathir rahimahullah min an yaquma bihi al-ibad ó ní ẹ̀rí ìwọ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run tá fún ọlọ́run ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan tó lè gbé tó lè larí mọ́ tí ó gbé lódídí kò sí a máa gbìyànjú ni ọlọ́run ti mọ̀ pé tọ́ a lè pé a lè pé ìwọ ọlọ́run a máa gbìyànjú ni kò sí ẹ̀dá ọlọ́run kan tí ó wà pé ìwọ ọlọ́run lódídí 100% kò súntọ̀ kò sí ẹ̀dá ọlọ́run kan tí ó fi ọpẹ́ fọ́lọ́run tí ó fẹ̀mí mọ èèyàn tọ́lọ́run lórí orin tọ́lọ́run tó ṣe fún ní pípé kò sí ọmọ ènìyàn níta láì má máa gbìyànjú rẹ̀ wọ́n iná mi àná lọ akẹ́rọ mi an yóò sí alẹ́ ìbá afá yìí tí wọ́n ní àwọn ẹrú sí ọlọ́run orin tọ́lọ́run tó ṣe fún wọn ó pọ̀ ju ní ẹrú sí ọlọ́run lẹ́ka lọ wẹ̀lẹ́kìn kàkàkẹ́rú sí ọlọ́run wọ́n fẹ̀mí ìmoore sọ́lọ́run أصبحوا توابين وأمسوا توابين àkàkí àwọn èèyàn tí wọ́n mọ̀ọ́rẹ́ fọ́lọ́hún wọ́n mọ̀ọ́rẹ́ fọ́lọ́ pẹ̀lú kí ni wọ́n di ẹni tó ń tọrọ tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́ àtàrà àtọ̀sán wọn wọ́n ń ronú padà sínú òfin ọlọ́run ìyẹn ni mele ẹlòmí kò sí bí o lè sọ ó wá sọ́jà kòtà látijọ́ monday kò sí tí o lè wí náà ooo irú monday oṣù wo lélẹ́yìí tuesday ìrànú wo lélẹ́yìí irú oṣù jákujàku wo lélẹ́yìí irú ọdún wo lélẹ́yìí náà ìgbà yóò mọ̀ wá gbá o ànábì ni sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run bá sọ yí pé ẹ̀rú sí òun ọlọ́run ó ní yasubuni àwọn ẹrú sí ọlọ́run ọlọ́run ni wọ́n ń bú òun ọlọ́run lọ́nà wo ni àwọn sàábà ní lọ́nà wọn lọ́ fi ń bú ọlọ́run torí pé wọ́n ń bú dáhàr yẹ̀sùn bú dáhàr wọ́n ń bú ìgbà ọlọ́run ní fàánà fàánà dáhàr ọlọ́run wọn lọ́wọ́ bá gangan ní ọba àgbà rọ́bù dáhàr ọba tí ń sọ ọ̀sán dòru tó ń sọ òru ọba tó ń rọ òjò tó ń rọ òrùn ọba tó ń másìkò táà fi ń tà wá ọba tó másìkò díkítà náà tí ò rọrùn ọlọ́run ló mọ́ mú wa ọlọ́run ní ká mọ́ bu ìgbà má bàa wọn sọ ah àkòyí ah, àkòyí ò mọ̀ wá dá o wọ́n sọ bẹ́ẹ̀ oore tí wọ́n wá tó ò rí ló ti ń o mọ àwọn oore lọ́tùnlọ́tùn lọ́kàn tọ́lọ̀ fún ẹ tí wò mọ̀ ọmọ ń bẹ́ léwe ọmọ rẹ̀ ń ọba sọ́jà ọba tà ó mọ tọ́lọ̀ fi dáàbòbò nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ káàkiri ó mọ tọ́lọ̀ fi dáàbòbò lórí lórí ó mọ́ ní kó lè yí ọ̀ bá ní a ní mọ bú yígbà a mọ dúpẹ́ fọlọ́wọ́ a mọ tọrọ tuntun bá a mọ pẹ̀lú ìmọ̀ orin kíkan méjì sì nìyí kìí kọlu mùsùlùmí bẹ́ẹ̀ kìí kan níbẹ̀rẹ̀ kó kan níbẹ̀yìn kò lè jẹ́ bẹ́ẹ̀ fún mùsùlùmí tó bá kan níbẹ̀rẹ̀ jẹ̀mọ́ yóò dùn níbẹ̀yìn ni àmọ́ yóò wá kan níbẹ̀rẹ̀ á tún wá kan níbẹ̀yìn ọlọ́run àbọ̀ kò sí alámọ̀rí ẹni ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run inna ma'al usri yusra wa inna ma'al usri yusra kò sí ìnira méjì tí ó kan yàn kò sí ìnira kan láàrin ìjẹra méjì ni ìjẹra ń bẹ kí ìnira tó wà tá a wà lórí ẹ̀kọ́ tó dé ìjẹra náà ni ó wà tẹ̀lé olóògbẹ̀yìn rẹ̀ jẹ́mọ́ eléyìí ni ọ̀rọ̀ tí àfáwà yìí tí ó sọ ló fi wáyé nínú àwọn ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí máa ń sọ nínú àwọn àkàrù rẹ̀ tí máa ń sọ anábìà máa sọ pé Allahumma lakal hamd ìwọlúwa wa lẹ́kẹ̀ alhamdu ìwọlọba tó ní gbogbo ẹ̀yìn alhamdu àti àṣíkúrù méjèèjì làmọ́ fọ́lọ̀ bó jẹ́ ìdá sí pé ìyá máa fún ọmọnìyàn ní ṣíkúrù àìfọ́mọnìyàn ní hamdu yàtọ̀ mẹ́lá rẹ̀ méjèèjì wọ́n ní alhamdu lil'am aw alhamdu lil'khas wa ṣíkúrù lil'am hamdu ó kó sínú gbogbo orí tọ́lọ́run tó ṣe fún wa èyí tá a mọ̀ àti èyí tá a mọ̀ orí tá a mọ̀ àti èyí tá a mọ̀ àwọn orí kan bẹ tá a mọ̀ táwa náà mọ̀ lára èyí tá a ti ń àwọn orí kan bẹ tá bá ṣe wà níkàlẹ̀ yìí àmọ́ orí tọ́lọ́run ti ṣe fún wa láwọn bòmíì transpétọ̀ bóyá ọ̀la ọ̀túnla ìjọ mẹ́rin oṣù tó ń bọ̀ ọ̀sẹ̀ tó ń ah tó rí mo ní kiri ògbọ́n tẹ́lẹ̀ mi rò nípa rẹ̀ ní dáadáa tó fẹ́ ṣe oore fún ẹ tí wò mọ̀ tó oore tá a mọ̀ tọ́lọ́run ṣe fún wa àti oore tá a mọ̀ òun ni hamdu olóko nínú sàtúmọ̀ sọ pé alhamdulillah rabbil alamin mọ̀ nìkan ni tó jẹ́ pé ìyẹn máa ń lo gbólóhùn ṣúkúrù fáwọn ènìyàn ashkok ashkok mo dúpẹ́ fún ẹ á sì rí pé bá mu ó sì bá látàyè mu ẹni tó ṣoore fún wa kí látọ̀ ah ashkok ó fún ẹ ó fún ẹ ní nǹkan ó gbẹ lálejò ó gbẹ sílé ó rìn ẹ lọ́wọ́ òní ní ara ah, hamisuka rárá àyẹ̀kọ́ hamisuka fọ́wọ́ ní táàbọ̀ kékeré ashkok àbíká ní ṣùkúrán ọ̀pẹ́ ò thanks torí kò bá láàkáyè mu káwá sọ fọ́mọ ènìyàn pé ni pé oore tó ṣe fún mi tí mo mọ̀ àti oore tó ṣe tí mi mọ̀ ẹ̀nà ṣe lè gbádùn ṣá ló jẹ́ pé àyè lọ bá yẹ̀ sani ọ̀gá àbíṣùkà àkàrí bọ́sọ̀bù náà ẹjọ́ àbíṣùkà and ìgbẹ́dẹ́ do I know you ṣé mo mẹ́ni àfáyé jẹ́ ìṣẹ́pẹ́ fún mi no mo ní kí n dúpẹ́ yìí dúpẹ́ kí ni ní ìmẹ́rí ẹ ṣe oore fún mi tí èmi gò mọ́pẹ́ ṣe oore èyí náà mọ́pẹ́ ṣe oore fún mi rí kọ̀rọ̀ ẹ kò bá lága yìí tó jẹ́ pé ìròyìn ọlọ́run nìkan là á máa fún ní gbólóhùn yẹn ó dẹ̀ pọ̀ náà alukùrán níbẹ̀ alhamdulillah alhamdulillah alhamdulillah ó pọ̀ náà alukùrán àtòrí tó ṣe fún wa táàmà ṣúkúrù ó tún wà fọ́lọ́hun lórí orí tọ́lọ́hun ṣe fún wa táàmà bẹ́ẹ̀ náà a máa ń lò ó fún ọmọnìyàn arábí sallallahu alaihi wasallam ìmọ̀ sọ máa pé ìmọ̀ sọ yìí pé Allahumma laka alhamdu wo ló wa wá ìwọ nìkan ló ní o alhamdu bẹ́ẹ̀ sì ni kò sí ọpẹ́ táwọn lè já fún ọ táwọn àdìpẹ́tọ̀ àti sọ nìyẹn àti dúpẹ́ fún ẹ ó tó bẹ́ẹ̀ àti sọ mí mọ́ kò sí wàlá mustagnan anhu wàlá mustagnan anhu rabbina bẹ́ẹ̀ sì ni kò sí ọpẹ́ kan táà lè dá ẹ̀rí kò sí táà lè ṣe táwọn àdìpẹ́tọ̀ àárí wípé ìjẹ̀rọ ọlọ́run Allah subhanahu wa kò jù bẹ́ẹ̀ lọ lórí orí tàdá lórí ọpẹ́ tàdá fọ́lọ̀ bẹ́ẹ̀ kọ́ jẹ́mọ́ eléyìí nínú ẹ̀kọ́ ni láti mọ̀mọ̀ pé oore ìdẹ̀ra ọlọ́run ó pọ̀ lé wa lórí ẹ wáyé tá a bá wá ń sọ nípa ìdẹ̀ra ìdẹ̀ra wa pọ̀ àwọn afá wa pín síbi ọ̀nà mẹ́ta ìdẹ̀ra kan ń bẹ láàrin wa sọ́lọ̀ ìdẹ̀ra láàrin wa sọ́lọ̀ sọ́lọ̀ wọn bá ṣe yóò ṣe xaatọ́ fún wa yóò ṣe fọ́mọnìyàn mìíní pé kìí ṣe tí máa bẹ láàrin ọmọnìyàn sọmọnìyàn láàrin ọmọnìyàn sọlọ́run tó wá pọ̀ kò ló ń kà gbogbo ìdẹ̀ra pátá ọ̀dọ̀ Ọlọ́run ní ti máa ń wá ṣùgbọ́n àwọn ìmí iná ọmọ tí wọ́n náà mọ̀ yìí pé ó ọmọnìyàn lọ tó dé mi ń bẹ nínú ìdẹ̀ra Ọlọ́run láàrin ọmọnìyàn sọmọnìyàn ni ìdẹ̀ra kan náà nìyẹn oníyàwó lé ìdẹ̀ra ní o <laughs> olọ́kọ̀ ńlẹ̀ ìfọkànbalẹ̀ ní o ámúnù ẹ o ṣègbéyàwó àìmọye tó wọ́pọ̀ tí ò rí kódà wọ́n tún lọ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n níbi kan bẹ ẹni máa ti pín kan ti pè é wọ́n ní sẹ́wọ́n ti wọ́kọ sẹ́wọ́n ti wáyà ó lọ bẹ̀ wọ́n rí èèyàn fẹ́ <laughs> ọkùnrin ò rí ìyàwó ìyàwó ò rọ́kọ ara ya. adídọ́kọ àti ìyàwó tá a ti bímọ tá lọ́mọ náà ìdẹ́ra kan tó nù amúnú tó nìyẹn ìfọkànbalẹ̀ yìí ìfọkànbalẹ̀ òun ni ìpọ́lọ̀ jogún ọmọ fún wa wàláì orí lálẹ́ owó rà ọpọlọ rà ẹ̀sìn rà ìjọsìn fọlọ́ kò rà ẹni bá wọ ọlọ́run náà máa ń ṣe fún bẹ́ẹ̀ ni fọlọ́ jogún ọmọ fún yàn ẹni bá wù máa ń ṣe fún ìyẹn jẹ́ kò ìyẹn jẹ́ ọ̀nà ni yáàbò lè mọ yẹṣẹ́ ìnáta tó bá wọ lọ́hùn afẹ́lòmíì ní ọ̀rẹ́ ọmọ obìnrin kò ní fi mọ láyé àfobìnrin bọ̀yáàbò lè mọ yẹṣẹ́ ọgbẹ́kúrọ̀ tó bá wọ lọ́hùn afẹ́lòmíì ní ọ̀rẹ́ ọmọ ọkùnrin kò ní fi àfọkùnrin àwọn ìgbàwójú mútu kúránà wọ ìnáta ọlọ́run tó bá wọ òun ọlọ́run ọkọ àti ìyàwó kan ṣoṣo bọ́ ṣe ń bọ́kùnrin bẹ́ẹ̀ ni ó mọ bórì ni wọ̀nyẹ́ jẹ́ lọ́mọ yẹṣẹ́ ọlọ́run tó bá wọ òun ọlọ́run òun aṣọ lómi ní àgbà tí ò ní bímọ láyé kò sí tó lè ṣe sí bó jẹ́ aláǹgbá germany kò ní ilé ọmọ náà àwọn èèyàn ti gbìyànjú dáadáa wọlọ́ dákun kí n tiẹ̀ bímọ kan dákun ṣàánú mi gbàdúrà mi wọ́n ti fún ní márùn ó kojú wọlé ó kojú ní tí ò dé ó jẹ́ aláǹgbá gbogbo náà aláǹgbá ní nàìjíríà ló jẹ wọ́n tún wá bá pé ọmọ ilé kan bẹ ní ghana wọ́n ń tẹ́ bá ti lè jẹ́ ẹ bímọ gbogbo ẹ̀ irọ́ ọlọ́run ló ń ṣe é ọlọ́run ló ń ṣe ilé ìdílé ìdẹ̀rẹ̀ ọlọ́run àbálẹ̀lẹ̀ kìí ṣe tuntun yàwó àmẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam táǹpẹ̀ ní Aisha gbogbo alámà àtàrà orúkọ títí ẹ̀ láńsọ orúkọ ọmọ wọn táà ń bí Aisha yàwó dáadáa ni ànábì nífẹ̀ẹ́ gan arábìnrin yóò mọ̀ sí bá tó fi kúrò láyé kò bímọ kò kọ́ yàwó ọlọ́run bá ní so ẹni bá wu ọlọ́run lọ́nà máa ń fún ní oore ìjẹ̀dá ọmọ bíbí ọlọ́run ní máa ń ṣe é jẹ̀mọ́ ọlọ́run ní máa ń ṣe é tó tá a bá ní káka àwọn nǹkan wọ̀nyí kò ṣe é ká nínú orí tọ́lọ̀ tó ṣe fún oníkálukú wa kọ́lá kó má ba orí náà jẹ́ ẹ wá rí alhamdu ìfọ̀kànbalẹ̀ òun làwọn nǹkan wọ̀nyí sábà bí ìfọ̀kànbalẹ̀ òun náà ni àwọn orí tá à ń sọ yìí bẹ́ẹ̀ ni so lára àwọn orí ènìyàn jẹ́mọ́ ṣẹwárí gbogbo orin táàfi wọ́n sọ látàárọ̀ ìpátá kò yẹ nìkan lẹ́hùn bíyàn jẹ́ mùsùlùmí yóò rí bíyàn jẹ́ kékeré yóò rí bíyàn bá jẹ́ olóòṣà yóò rí kódà yín pé ní kò tiẹ̀ tọ́lọ̀ kankan rárá wọ ò lọ mọ́síláṣí ò lọ kiri ò ṣe ìwọ alọ́wọ́ <laughs> torí oríṣiríṣi ni yóò máa rí jẹ̀mọ́ ó sì bímọ ó sì ń kọ́lé ó sì ń gun mọ́tò kódà ó tún lè lówó ju mùsùlùmí tó jẹ́ ni ọlọ́run lọ bó lẹ́sìn wá yanjú ọ̀rọ̀ rẹ̀ láti máa mọ̀ ìpè ìpín táwọn àfáà pín ìdẹ̀ra sí tó jẹ́ pabambari ìdẹ̀ra látara ẹ̀kọ́ sí kùránì kọ́ wa ìpín méjì péré náà ni alákọ̀ọ́kọ́ النعم المقيدة إلهي النعم المطلقة النعم المطلقة àwọn orí ọlọ́run tọ́lọ̀ máa ń ṣe fún àwọn ẹrúsìn rẹ̀ ọlọ́run máa ń ṣe fún gbogbo ìrọmọnìyàn olóṣùn ní kálukú wa débìbà yìí kò sí táwa ṣe lọ́jà owó làwa wá Eh, ọlọ́run ti yàárí lágbára ọlọ́run a ti pàlùbáríkà sí fún wa ẹnìkan mọ́ sọ pé àjọ́ àùsáàfì yóò mọ̀ mí nì inú òun sọ́jà kí ló wá dé lọ́jà wáyé náṣílá <laughs> àwọn wákà kùránì lọ́jà àbí tó wá rí wípé ìdẹ̀ra owó ìdẹ̀ra ọmọ ìdẹ̀ra ilé ìfọ̀kànbalẹ̀ gbogbo ọmọnìyàn ní máa wà gbogbo ọmọnìyàn lọ́nà máa ń ṣe fún bẹ́ẹ̀ ni ọlọ́run bò fi ẹ̀sìn kò fi pín kò fi ẹ̀sìn kò fi pín bó ṣe wulẹ̀ kó mọ̀ ibẹ̀ ní nàìjíríà ibẹ̀ nílùú amẹ́ríkà ibẹ̀ ní gbogbo olúkàkiri láti mọ̀ rí i. agbara àwọn èèyàn tọ́lọ́hún ṣòwò fún wọn lọ́kọ̀ wọn níyàwó wọn lọ́mọ wọn ní wọn ní wọn ní wọn ní àlàáfíà lórí ṣùgbọ́n o ìran orí ẹlẹ́ẹ̀kejì òun ni pabambari oore òun ni kókó oore bó ti ẹ̀já sí pé ìpín alákọ̀ọ́kọ́ yìí jẹ̀mọ́ ni o ṣùgbọ́n oore ni ah kò ń ṣe orí gangan síyàn ò báyìí tí ní orí tàkọ́kọ́ orí tàkọ́kọ́ ò náà ni ni'matu ad-din orí tẹ̀sì orí tẹ̀sì ìdẹ̀ra tẹ̀sì fọ́lọ̀n síyàn ní mùsùlùmí kó múyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ kíyàn jẹ́ ni ọlọ́run kó jẹ́ mùsùlùmí kó múyàn kúrò níbi ìbọ́lọ̀ wọ́ ogún kó wá di ẹni tó ń ṣe ọlọ́ọ̀mà lọ́kàn ṣoṣo kò sí oore tó tó ó ju oore owó lọ ó ju oore àlàáfíà lọ ó ju oore dúkìá ó ju oore tí a máa rí ní gbogbo ìrúrí lọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu ورضيت لكم الإسلام دينا الله دي يقول اليوم الله لا المسلمين ẹmọ̀ dájú lẹ́nìí tó jọjọ́ àràfá ìyẹn nígbà tí kòránì ìsọ̀kalẹ̀ akimọ́tò lákòmọdé ìrọ̀kùn ẹ̀sìn islamu yìí òun ti pè fún yìí kò láfikún ẹ má fi kún ẹ̀sìn mọ́jọ kúrò mẹ́ ó ti pé wà á ti mọ́mtò alẹ́ ìkọ̀mọ́lẹ́ ìnàtì ọlọ́run ní bákan náà ní ìmáàtì ìdẹ̀rẹ̀ òun ọlọ́run òun ti pé lé wa lórí kí ni ìdẹ̀rẹ̀ náà wọ́n rọ̀ bí ìtùlákùn alìsìlámà dìínà ọlọ́run ni mo yọ́nú kí ìsìlámù kó jẹ́ sí gbogbo ọmọ ènìyàn láyé àtọkùnrin àtobìnrin àti dúdú àti funfun lórí àti pé pábánbárì oore pábánbárì ìdẹ̀ra òun ni kíyàn jẹ́ mùsùlùmí torí pé jàmáà bí èèyàn bá lówó bí iye pẹ̀ tó kọ́lé mọ́lé tó ra ọkọ̀ bọ̀bọ̀ ni tó lókìkí tó níyì tó nípò bọ́lọ́wọ́ bọ́ ò báyìí tí ìṣòro ìsìláàmù fún oore ìmáànì fún a ohun tó wọ́n ò tí ìrí oore ọlọ́run ọba gbà kò tí ìrí gbà wàláyìí wọ́n ní sọ́dún lẹ́sìsàlónà yàwòmà ìdí ànínáì irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ló wọ́n béèrè lọ́wọ́ wọn ilé tí mo fún ọ ọkọ̀ tí mo ọ ìfọkànbalẹ̀ tí mo ṣe ọ tí ṣe ni a lò ó ǹjẹ́ ẹni ṣe ìsìláàmù tọ́lọ́run ṣe orí ẹ̀sìn fún ní ìmọ́tòlẹ̀ amni orí ìfọkànbalẹ̀ ọlọ́run ṣe fún ọlọ́run ti fún nìyẹn ìbí dájú pé orí orí pábábárí ìjẹ̀ra ìfọkànbalẹ̀ inú ẹ̀sìn ló wà gbọ́dọ̀ ṣe rí gẹ́lẹ́ nìyẹn wàláhì tó bá pé tí èèyàn bá ní kò ju ìsìláàmù pé láàrin yàn jẹ̀mọ́ ẹ lọ wò ó ó ń tọ̀hún kò ní fi ìbẹ̀rù bójú sáwùjọ ìbẹ̀rù bójú kò ní sí láwùjọ bí èèyàn bá jẹ́ ẹni tọ́lọ́run tó ṣe orí ẹ̀sìn fún tó jẹ́ mùsùlùmí ẹ̀rí rí ń tọ̀hún kò já pé kóun lè bá a lè jẹ yóò mọ pẹ̀lú ní ìlẹ́kún kó lè bá a lè sùn yóò mọ jí ẹlòmíì kó lè bá a lè lówó yóò sẹlòmíì di aláìní kó lè bá lè gbégbé ayé kò ní tẹ́lẹ̀ ní ìdí ẹdún arìnlẹ̀ látara kíni látara orí ẹ̀sìn tọ́lọ́wọ̀n bá fún un nìyẹn ti jẹ́ pàbámbárí orí wàláhì pàbámbárí orí ni jama Islamu olójẹ́ká mọ́ táǹpẹ̀ ní àlàáfíà ìsìláàmù ni ó ìsìláàmù nílẹ̀ kí ẹ mọ́ táǹpẹ̀ ní àlàáfíà bẹ́ẹ̀ mọ́ rí lẹ́nu àwọn àfáà tí wọ́n dọ́rọ̀ ọlọ́wọ́n bá mọ̀ tí wọ́n gbọ́rọ̀ ọlọ́wọ́n bá yé fún mọ̀ sọ ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí kùránì ni ẹ má ṣe báyìí ànábì ni ẹ má ṣe báyìí ìríjẹ tí ń bẹ láwùjọ kó má di àìríjẹ òun nìyí islam sọ fún wa ẹ má ṣe lẹ́yìn ẹ má ṣe lẹ́yìn intanet ní jẹ tí làákà ìwọ ò fi ní dàrú àbí intanet jẹ tí làákà ìwọ ò fi dàrú islam ò lè ọ̀sán kúrò níbẹ̀ orí ẹ̀sìn ni so the only solution tó lè bí fọkànbalẹ̀ báni láwùjọ òun náà ni islam òun ni o wàláyé òun ni olùdókà mọ rírì tán pè ní. oore ìfọ̀kànbalẹ̀ ẹ̀rí ní nàìjíríà ni wọ́n ti lo ìjọba a ti lo ìjọba gíní ìjọba èèbó onátọ́lù àwọn yẹ́kà máa ń sọ ilá ní ah àwọn ìbò yẹn kọ́ padà wá kọ́ wa ọlá ẹ̀tọ́ ìgbà tí wọ́n tí àwọn tó wà nígbà náà àwọn náà kọ̀ǹpléènì wọ́n kọ̀ǹpléènì wọ́lá ìbúṣe rí nìyẹn wọ́n kọ̀ǹpléènì ọmọ ènìyàn lè tọ́mọ ènìyàn lọ́rùn bẹ́ẹ̀ ni àbá yìí kò rí bẹ́ẹ̀ o mo ṣe wà yìí kọ́lọ́kan fún mi ní ten billion dollar ẹ̀ẹ́ bọ́lá bá ti ten billion dollar fún ẹ ó ti bẹ́ẹ̀ rí ó mọ̀ pé àwọn àrùn kan ń bẹ one trillion dollar kò rán àrùn tí ń bẹ lọ́dọ̀ náà one trillion dollar kò rán àti gbàgbé yìí coronavirus ó yẹ kó kọ́ wa lẹ́kọ̀ọ́ coronavirus ó yẹ kó kọ́ wa lẹ́kọ̀ọ́ throughout of the whole world gbogbo ní ayé ní lockdown eh, ló ti sọ̀kalẹ̀ ó ní etí nàìjíríà lose ó ní etí nàìjíríà ná gbogbo ìlú ayé kò sílùú kankan tí ò náwó láti lè lórí kòkòrò kòkòrò kínkínní wọ́n ń pè corona wọ́n ní torí pé abo kòkòrò ni abo. yẹni pé queen ìyàwó ìyàwó ọba náà pè ní queen àbí ẹ wo ìyàwó ọba òun ló dàmú ayé báyìí lọ́lọ́run ló sábà ayé sáà ń pè ní coronavirus ok bọ́lọ̀ bá rán kíngì ńkọ́ bọ́lọ̀ bá rán billions of dollars billions of dollars ọ̀nà execute lórí coronavirus síbẹ̀síbẹ̀ ńkọ́ ilé ayé ò sì pọ̀ mbẹ́ nílùú indian bá ti sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìlú indian láti bí nǹkan bí oṣù bíi mẹ́rin sí márùn sẹ́yìn àdánwò tí corona ń dálẹ̀ níbẹ̀ à kékeré kọ́ àwọn tó mọ̀yàn tọ́jú tọ́jú yàn tì débi pé lórí bẹ́ẹ̀dì kan èèyàn mẹ́wàá ń bẹ́ẹ̀ nínú àwọn tó ní coronavirus kò sí gáàsì mọ́ gbogbo àwọn ìjọba ilé ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní dá gáàsì fún wọn kọ́ tó máa fi mí wọ́n sìnkú débi wípé wọn ò fẹ́ sìnkú mọ́ wọ́n ń àwọn èèyàn ní látara coronavirus ọlọ́run ò ṣe fi nàìjíríà kọ́nà wọ́n bá fáwọn náà bẹ́ẹ̀ àwọn tó lọ nínú tó jẹ́ mùsùlùmí kọ́nà kó kàwọn ṣùwádà kálẹ̀mọ̀ yìí pé orí lọ́dọ̀ ọlọ́run orí ńlá ni orí ìfọkànbalẹ̀ lọ́dọ̀ ọlọ́run orí ńlá ni ni'matu al-amni wal-aman bó o láti mọ tí wọ́n tò ní oore ìfọ̀kànbalẹ̀ àti oore ìdáàbòbò bó láti mọ ìsìláàmù ni ìsìláàmù ni gbogbo ọ̀nà sí ni a máa pẹ̀rẹ̀ ìlú india wọn fún wa níbi nígbà tí corona bẹ̀rẹ̀ nílùú india ìjọba wọn sọ fún wọn ẹgbẹ́lé agídí pọ̀ wọ́n ṣagídí wọn làwọn ògbélé débi pé gbogbo àwọn tó ń ṣe ọdún hindus wọn tó ń lọ pátí gbogbo ẹ̀ wọ́n lọ wọ́n lọ. àṣẹwá àtẹ̀yìn bọ̀ ẹ wá wọn tó ṣẹlẹ̀ sí wọn lẹ́sìn. at least níjọkan èdè wọ́n lè mọ sí òkú four hundred òkú four hundred níjọkan. kódà jù bẹ́ẹ̀ lọ in fact òun ló break record India ló break record nísìn nípa corona mortality ìsìláàmù rẹ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀ o ewu ìsìláàmù kí ni ìsìláàmù sọ anábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó kọ́kọ́ sọ̀rọ̀ ọlọ́run ni ya ayuwa alladhina amanu ọlọ́run lẹ́yìn mùmínì ẹ̀yin onígbàgbọ́ òdodo ati'u Allaha wa ati'u rasula wa ulil amri minkum ọlọ́run ní àwọn tá a ti jẹ olórí fún yín àwọn aláṣẹ ilé lórí ọlọ́run ní ẹgbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ tẹ̀lé wọn lórí kí ni kìí bá àwọn oníwòsàn fún yínkẹ́ kírùn àwọn kan wó nìkẹ́ kírùn wọ́n kan mọ̀ pé gbọ́dọ̀ kírùn àwọn kan oníwòsàn fún yín pé ẹgbà wẹ wọ́n náà mọ̀ pé wà gbà wẹ ṣùgbọ́n lórí àwọn àlámọ̀rí ilé ayé ètò ayé bẹ́ẹ̀ ti gbé ìgbésí ayé ní rọrùn tí fọkànbalẹ̀ ó lékún láwùjọ tí ìdáàbòbò tí ó wà láàrin ìlú ètò tán bá gbé kalẹ̀ ọlọ́ni ẹ̀sìn lè wọ́n wá gbé kalẹ̀ wọ́n fúláwùjẹ̀ wọ́n tàpá sósì ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ẹ̀rì anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábìwá alaykum bis-sam'i wa ta'a alaykum bis-sam'i wa ta'a anábìwá ẹgbọ́rọ̀ táwọn olórí yìí lẹ́nu àwọn tá a fi yìí anábìwá ẹgbọ́rọ̀ sùn lẹ́nu ilé yẹ ẹ̀kọ́ fún wa lára ọ̀nà tí ìsìlámù jẹ́ ká appreciate oore ìfọ̀kànbalẹ̀ oore ìdáàbòbò lélẹ̀ wọn ò sọ fún wa àwọn àdọ̀rọ̀ gbọ́dún mọ́ gbàtà wà kékeré nílùú ọ̀yọ́ àìmọye ọjà lọ́nà oko wọ́n kàn kọjá alẹ́ báyìí ni wọ́n kọjá ni wọ́n sì fi èédú wọ́n èé ọjà iye báyìí ọjà yẹn wọ́n fi kọ́ wọ́n sì kọ́ síbẹ̀ ẹni tó bá fẹ́ rajà á rajà yóò gbé yóò sì fowó síbẹ̀ ìtawà fojú rí báyìí èèyàn rìn láti Èkó sí Ìbàdàn àwọn tán ní ìlú tán ní ìwọ̀ táàmù àwọn tí wọ́n ní sọ́ọ́ ni mọ́tò ló mọ́tò gbogbo ẹwà oníkálùkù ọkàn wa mọ́ síra wa kí ló wá dé tí ò wá rí bẹ́ẹ̀ mọ́ kí ló dé ẹ̀gbọ́n òtún àtẹ̀gbọ́n ọkọ ọdún òtún ìyàwó ìyàwó òtún ọ̀sán mọ́ kò sí fọkànbalẹ̀ mọ́ jẹ́mọ́ ìjà sí pé sáà máa ń pariwo bá a fẹ́ ìfọ̀kànbalẹ̀ láwùjọ a fẹ́ ìrọ̀rùn a fẹ́ ìdáàbòbò láwùjọ ìjọba kọ́ láàmú pariwo ìjọba kọ́ ní òmù wa fún wa èmi àti ìrẹ náà ni ìwọ àtẹ̀mí ni àwọn àtẹ̀yìn oníkálukú wa náà ni oníkálukú wa ni oníkálukú ìjọba iṣẹ́ àlùjọ̀nù wọ́n ṣe ẹran wọ́n ṣe jẹ́fẹ́gùn ara wa náà ni èèyàn bíi tiẹ̀ náà ni wọ́n torí kálukú wọn la níṣẹ́ tá a ṣe tó iṣẹ́ àkọ́kọ́ tá a ṣe kí kọ̀kànbalẹ̀ kó lè ba lè máa bẹ láwùjọ wa òun náà ni kórí kálukú wa ká jura lẹ̀ fún fi ọlọ́run Allah subhanahu wa ta'ala ká tẹ̀lé fi ọlọ́run ká gba òfin ọlọ́run ká gbàgbọ́ lódìdí tó lè bí nìyẹn kí ló lè jẹ́ tó òbí ní kọlu àlàáfíà rẹ àtàláfíà ẹlòmíì òfin ọlọ́run ti sọ o jẹmọ́ ẹ sọ fún mi nígbà òun lè gbọ́ mọ́ṣáláṣí rí pé ńgbà tí wọ́n ẹ́ ńgbà tó fẹ́ kírun báyìí ìmáàmù kan pàgò ní jẹmọ́ náà bá pàgò ẹgbọ́n rí fún ìjà ìgò ìṣẹ̀lẹ̀ mọ́ṣáláṣí tó ní kó fi ọlọ́run ló dé ọlọ́run sì ti ṣe léèwọ̀ fún wa àyẹ̀mú tí àyẹ̀mú gbogbo ìtìmọ̀ ọ̀dọ̀ lákàyè láàmú ni mo ṣe ń bọ̀ wá sórí báyìí lọ́jà amúkòkò náà títì tí tó ní pọ́sìkò tó bàjẹ́ àwọn èèyàn àwọn kan wọ́n dì wọ́n pákó síbẹ̀ káwọn mọ́tò tó ń kọjá tó má bàlè mọ́ tẹ̀mọ́lẹ̀ ọlọ́pàá kan bá bọ́lẹ̀ nínú mọ́rúwá ó ti mọ̀ gógóró ló bá lọ tó pa gógóró àwọn ọ̀dọ́ ń gbé à wọ́n fi blọ́ọ̀kù kí ni kò sí ẹ̀gbọ́n ló bá fẹ́ kọ́kì mọ́ ok ṣé pọ́blẹ́mù ni ìjọlọ́pàá pọ́blẹ́mù kan jọlọ́pàá pọ́blẹ́mù ni tó jẹ tó mu ọlọ́run ti dáàbò fún wa o ọlọ́run ní yá ayúwa lẹ́bí náà nánu ọlọ́run lẹ́yìn mọ̀mìnì ìnàmẹ̀lẹ́kàmùrù ọlọ́run ní ẹ̀rí gbogbo tó bá dá làákà yìí láàmú ní jíjẹ ní mímu ògógóró lẹ́pẹ́ ní ẹja ní tógbóló ní ẹrù jẹjẹ ní gẹ́gẹ́ mú ní ọtí ní gbogbo táǹpì pátá àti tí ò lórúkọ àti tí tí ò tí ì dé ọlọ́run ní àti gbogbo ìran tẹ́tẹ́ gbogbo àwọn nǹkan tó máa ń tó àbẹ́tì social security social safety olélẹ́ kẹtọ́lẹ̀ rẹ̀ nìkan kó trespass lórí dúkìá ẹnìkejì tí a nìkan yóò fẹ́ jẹgàbá lórí ìwọ̀ ìwọ̀ ní ìwọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ìjọba ènìyàn níjọba ènìyàn ẹlọ́wọ̀ dáadáa orí ìrí ó ti yí kò ní wà nọ́mà ó lè jẹ́ látara àfọwọ́fà a ti drug a ti mọ̀mú kó mù ẹ tún lọ wò dáadáa tẹ́tẹ́ lára tí jẹ́ kí ni ọlọ́ni wà lẹ́ẹ̀sìr ọlọ́ni tẹ́tẹ́ ẹ̀bọ́n níbẹ̀ lẹ́ẹ̀sìr ẹ̀wá wò oríṣiríṣi ni o bàbá àjẹ̀bú mẹ́mẹ́ o ìyá mẹ́mẹ́ o náírà ti bẹ̀rẹ̀ o mẹ́mẹ́ o ṣe bẹ́tẹ̀ lè wá yìí ní kò ṣe pàtó ọlọ́ni máa ń pèsè rẹ̀ fún yàn ọjà yìí náà owó lè wá ìyẹn ó ṣe ìyẹn ó làágùn kówó tó lè dọwọ́ rẹ̀ yorùbá ní ilé tí a fi tọ́mọ ìrì ní òwò ìta bá ṣiṣẹ́ fún kì í tọ́jọ́ ìta bá padà ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni ìta ni ìta bá ṣiṣẹ́ fún kì í tọ́jọ́ sẹ́ni tó dààmú tó ń ṣe wàhálà tó ruṣu tó ru ẹ̀jẹ̀ tó ń tẹja owó wá wà lọ́wọ́ ẹ̀ ẹ sọ fún mi ṣé kò ní mọ bí ó ṣe náà ẹ sọ fún mi ó mọ wàhálà tó rí ó mọ ìdààmú tó gbà á kó tó lè ní ṣùgbọ́n ilé ẹgbẹ́tàn ó kàn kó owó kalẹ̀ ó ta tẹ́tẹ́ ló bá kẹ́yìn sí tẹ́tẹ́ ló bá tó dájú kọ́ wọ́n ló ti jẹ́ o lórí <laughs> ẹni ẹgbẹ̀rún ẹ lọ wò ó lára àwọn tó ń dàwùjọ láàmú òun nìyẹn yóò na nínàkúnà èyí nìkan wá kọ́ yóò tún wá padà wá kó wá mú un lọ́la kò wá ní rí mú tí ò bá lówó lọ sí ìta yóò jí nǹkan ní nǹkan láti lè díta gbogbo tó ń affect social security nìyẹn lára ẹlẹ́rìí ìjẹkújẹ ìmúkúmu tẹ́tẹ́ títa ó ń kó báwọn èèyàn lára òun náà ní rìbá èlé èlé lára ẹni bí yẹn bá gba èlé ó lọ lé àwọn alájẹmọ́sùn owó lápó jẹmọ́ oúntọ̀ òun tó kò ní rí fọkànbalẹ̀ gbogbo bí kíbi ìlú tó bá gbẹ́tò tí wọ́n ń gba rìbá kalẹ̀ ẹ lọ wò dáadáa àsọ̀rọ̀ pẹ̀lú experience nàìjíríà kan gbogbo ilé ayé ẹ lọ wádìí olùsí ó mọ tòṣì lọ́ni olówó mọ̀ lówó lọ ni kò wá ní sí tọkànbalẹ̀ torí pé olùsùn pọ̀ ju olówó lọ. ẹni tó fẹ́ kó nǹkan wọlé ó fẹ́ ṣe business business yóò ti calculate ok àti ojú owó ntí èso ntí òrìra ọjà àti èrè tí ó rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ one million ó ti máa gbé ní tó fẹ́ tà yìí ó ti gbé kiro hundred hundred naira lé lórí kò wá lówó lọ́wọ́ ó máa ń lọ yáwó ìran ní àti tó lè yẹ o máa yẹ one million àmì wàá fi five hundred láti fifty percent wàá fi lé lórí á one point five ẹ sọ fún mi. ẹni yẹn nìyí nígbà tó ṣe calculation yẹn ó ti rí pé ok at least òun á rí géèlì bí a bí hundred thousand nínú one million àbí àdètọ́jà yẹn ní hundred naira tẹ́ni yẹn bá dé òun ò ní fẹ́ kí ọjà géèlì tòun kó dín a price hundred naira yóò change a máa wá tàlé lò naira ah ó ṣe àwọn báyìí náà pàlà yín wọ́n o nítorí máa fàǹgbà mi ti pàlà máa fi wọ́n nìyẹn nítorí affect social security nìyẹn nítorí máa nìyẹn ẹ̀rọ ẹlẹ́yà ẹ fún mi ẹ̀rọ ẹlẹ́yà wo la fẹ́ jẹ la fẹ́ pa nínú ẹ̀ táwọn ẹ̀ tábà góòlù níbẹ̀ la fẹ́ pa táwọn ẹ̀ nínú ẹ̀ sójú ẹ̀dọ̀ ṣàkìyàmọ́ àti fún táà ní ìgbẹ́ ìgbẹ́ ẹran tó gbogbo níta mọ́ náà ní bẹ́ẹ̀ ọ̀nà wọn ta àgbò 250,000 fifty thousand kí kí wọ́n ti ẹ̀sìn kan nínú orí fídíò wọ́n ní nígbà ẹgbẹ́ wọn ẹ mi èlò lẹ́wọ̀n ara rà fún mi èlò ṣé lẹ́yìn mi ọjọ́ mẹ́rin táyì bí social security wa o sì ní problem ẹlọ ẹlọ dóòrò lọ́wọ́ ẹni yẹn ẹ mọ̀ gbọ́ à àbá àkùrọ́nu o mo lọ yáwó ni èyí ló yá ó yá two million ó dẹ̀ target five hundred thousand ní géèmù àbí so ibi ó ti lọ yáwó náà nìyí àwọn náà ní ok five hundred báwọn náà ti five hundred sí ojú òdo òun náà wá gbé ẹ̀yìn àwọn táníkà ló mọ̀ jẹ̀yà rẹ̀ táníkà sì ní táníkà ò ní ṣépè kó mọ̀ jẹ̀ ẹ̀rí lórí òdodo yóò ṣẹ ìyẹn ti máa ń bẹ̀rù àwọn tó máa ń ṣẹ́gun ní tálíkà ìwọ̀nba náà ń ṣe olówó ìwọ̀nba ni wọ́n ń ṣe olówó tálíkà náà máa ń ṣẹ́gun tó lára tó ń bí gbogbo àwọn kan wọ̀nyẹn nìyẹn in tó affect social security nìyẹn ìsìláàmù ti wá létò yẹn kalẹ̀ sí no kò jọ ọlọ́niyá ayọ́ ẹlẹ́dínlẹ̀ àmọ̀nù ọlọ́lẹ́yìn mùmí ní ẹ̀yìn tòun tọ́lọ́run takulọ́ ọlọ́run ní ẹ̀fọ́ yóò wọ́n ọlọ́run wẹ̀dáàrú máa dákì ẹ̀mí lẹ rìbá ẹ má débi rìbá o ẹ má yàwó ilé o owó kọ̀pẹ́rẹ́sì ẹ má yà o alájẹ má sùn ẹ má débẹ̀ o ẹ má débẹ̀ o lápò ẹ má débẹ̀ o orúkọ kí wọ́n pè é ẹ family support má gbà á torí orúkọ oríṣiríṣi náà fún ní ní o ṣe rìbá náà family support ni má dà ọ́ náà tó ti yé kò sẹ́wù tán aṣẹ́wó léwọ̀ aṣẹ́wó náà ni. ọlọ́run ẹ̀ mọ́ jù bẹ́ẹ̀ o. wàzẹ́rù mọ̀ bẹ́ẹ̀ kìyàmí náà rí bẹ́ẹ̀ kótó mọ̀mìnì ọlọ́run ẹ̀ mọ́ débi èlé tẹ́ ẹ bá jó nígbà gbòdodo ọlọ́run ni fa ilẹ̀ mi tẹ́lẹ̀ dànù ọlọ́run ṣùgbọ́n tẹ́ ẹ bá kọ̀ jálẹ̀ ẹ wò ó tẹ́ ẹ bá kọ̀ jálẹ̀ tẹ́ ẹ bá sọ pé ẹ mọ̀ gbà náà ni ẹ mọ̀ gbèlé náà ni ẹ mọ̀ jèlé náà ni ẹ mọ̀ fúyàn lélẹ̀ náà ni bẹ́ẹ̀ bá wọ́n yáwó lọ́wọ́ yìí ẹ tẹ̀lé sí bẹ́ẹ̀ ṣòwò òwò èlé lẹ́mọ̀ wákàkiri pẹ́pẹ́ tẹ́mà ṣe nìyẹn ọlọ́ni tọ́ fàdánù bìhárídì nínú mọ́ọ̀rọ̀ sólè ọlọ́ni ẹ̀wà rẹ́dí ìgbà náà láti gbóhùn ọlọ́run àtànẹ́bí òun kẹbàrán méjèèjì jagun jẹ̀mọ́ sáàlì bọ́lọ̀ jagun ànábì kẹta lè bá jagun ìtọ́lọ́run sọ fún wa ni pé à dùnúdù ọlọ́run pọ̀ dùnúdù ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n pọ̀ ìkàlàfẹ́lẹ́ kan wọ́n ní kòrónà ìyàwó ìyàwó ọba wọ́n ní kòrónà virus tó wà tó da gbogbo yá ilé àmú tọ́tí tí ẹ̀fẹ́ ń parọ́ káàkiri nísìn tọ́tí kòrónà ẹ wọ́n ti di lọ́gbà náà ní lẹ́kọ̀ọ́ ó ti bẹ̀rẹ̀ ní àwọn yunifásitì wọ́n ti lọ́gbà nílùú làgì tí wọ́n ti wà ní kòrónà tọ́tí <laughs> kí ló dé táwọn lọ́lájú òbí lọ ṣáájú kí ló dé tọ́tẹ̀ kòrónà ní o ìyàwó ọba olóńdà wọn láàmú ọyẹ́ ní kòrónà virus ó jẹ́ ẹ̀yìn ojúlọ ọdún méjì báyìí láti ilé ẹ̀wọ̀n lọ eléyìí mẹ́wọ̀n lọ àwọn aráàlú nìkan náà ń ṣe nílò láti bọ́ mbẹ́ ọlọ́run mọbi tí ó gbà yọ sí wa fàdánù bí harbi mi lọ́wọ́ tẹ bá kọ̀ pé mo gba ìbánà ni ẹ yóò lè kò ní sí ọkàn balẹ̀ nílùú ìlú òní ní fọkànbalẹ̀ nítorí ń fa nìyẹn gbogbo ẹ̀kọ́ lẹ́mọ̀ sọ pé ìjọba ìjọba ìjọba èyí tí àwa dálẹ̀ ní aráàlú ó ju tìjọba lọ lọ́nà gbà àpẹẹrẹ kan lélẹ̀ àpẹẹrẹ kan lélẹ̀ ọlọ́run wáyé tuntun ọlọ́run tó wá kó wá wálé ọlọ́run ṣùgbọ́n tẹ́ ẹ bá tọrọ tuntun bá tẹ́ ẹ gba ìlé mọ́ tẹ́ ẹ jẹ mọ́ tẹ́ẹ̀kọ̀rọ̀ tútù bá tẹ́ẹ̀dẹ́ bẹ̀mọ́ wà lákùnmùrù oṣù àmúwálẹ̀kùn kẹmà pé gbogbo tẹ́ẹ̀ bá rí nínú òwò tẹ́ẹ̀ ṣe ẹ̀yin lẹ́ni o wọ́n lọ́wọ́ béèrè rẹ̀ yín náà lẹ́ni nǹkan yìí ó pọ̀ ní ó kéré ẹ̀yin ẹ má ṣàmùsí fún yàn àpẹẹrẹ kan lélẹ̀ nínú àwọn kan tó affect social security tó kó bá àwùjọ jẹ̀mọ́ nínú rẹ̀ tó affect rẹ̀ òun náà ní àṣírí wọ́n ní ìṣòro ọkùnrin lọ ká ṣẹbọsọ́lọ́run ká bọ́lọ́run wóró ogún ìṣẹbọsọ́lọ́run ìbọ́lọ́run wóró ogún ní máa àfẹ́kì kọ̀kànbalẹ̀ láwùjọ ọmọlé kò ní bẹ ní kọ̀kànbalẹ̀ bàbá ilé ò ní bẹ ní kọ̀kànbalẹ̀ ìyá ilé ò ní bẹ ní kọ̀kànbalẹ̀ látara ẹ̀kọ́ ṣíṣe ìmọ̀ṣẹ́gbọ́sọ́lọ́run ti yẹ kí yàn bẹ nínú fọ̀kànbalẹ̀ wàláì wàláì ọkọ̀ rẹ̀ mọ̀ lọ sókè yóò mọ̀ lọ́lẹ̀ ni wọn ò lé ọ ó sì mọ̀ sá wọn ò lé ọ ó sì mọ̀ sá bẹ́ẹ̀ ni wọn ò jágbe mọ́ ó sì mọ̀ bẹ̀rù lórí kí ni nígbà tí a bá ti ṣẹbọsọ́lọ̀ ìṣẹbọsọ́lọ̀ lára ẹ̀ ni jama bó láti wá wí ní táwọn èèyàn dánwò látara kí wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ bọ́lé ẹ̀wọ́n fẹ́ kẹ́lẹ̀ gbógùn wọ́n fẹ́ dé ipò wọ́n fẹ́ jẹ gọ́ọ̀nà wọ́n fẹ́ jẹ pẹ́sidẹ́ntì wọ́n fẹ́ di gbá wọ́n fẹ́ dàwó wọ́n fẹ́ di bàbá ọjà ìyá ọjà ìtẹ́lómi ìdánwò nínú ẹbọ nínú òòṣà nínú ìṣẹ́tó kékeré kan kékeré kan àti wá gbọ́n wọ́n wá ní ẹjí bùtù yín ọlọ́pàá ẹgbẹ́ dúró ó yẹ ẹjí bùtù wọ́n ti bùtù wọ́n bá orí èèyàn two hundred kí ló fẹ́ fi ṣe ìjàmá ohunkóhun tí ìbá fi ṣe orí èèyàn orí èèyàn nínú bùtù wọ́n fa ìsáàbùlé lẹ́yìn afádádá ẹnu ọlọ́ ọmọdáfà dúró wọ́n lọ rẹ̀ àbá lẹ́yìn rẹ̀ rí kátó lajú kátó díjú kátó díjú kátó lajú ìdábálẹ̀ àbá kò ṣe fẹ́ lúfọ́ nílùú ìbàdàn ó ṣẹlẹ̀ nìkan ní oṣù mélòó kan sẹ́yìn ẹni yìí ló wá pé ọmọ màmá yìí ọmọ bíi dèjé sixteen years ọmọ ọkùnrin ó ní màmá ẹ dákun jọ yín tẹ̀lé mi kọ́ra mi kó yé pẹ̀ nígbà yìí pé ní àwọn ẹ̀gbọ́n àdúgbò ni àbí yorùbá sì nìyí ẹni pé yorùbá kóyàn mọ́ra púpọ̀ yíbò lẹni tó wá ó gbé yorùbá ju yorùbá lọ tóró ti pẹ́ láti ní àdúgbò ọmọ ní àá ó yẹ kí wọ́n sọ fún mi yẹn sọ fún kó máa lọ gbọ́ má yẹ kó pẹ́ o kó ní òlọ síbi iṣẹ́ títí yẹn láàárọ̀ nígbà tí ó di ọ̀sán yóò gbúrò ọmọ nígbà tí ó di alẹ́ yóò rọ ọmọ àá lágbẹ́já ń kọ́ wọ́n lọ bẹ̀rẹ̀ níbi iṣẹ́ ọ̀gá lóhùn orí o látara kò wá rárá síbi iṣẹ́ kò wá kẹ̀ kíní ló wá pé ìmúdẹ̀ tó fún tó bá ti lò tán tó tó bá fi kóyè pẹ̀ tán kó jẹ́ tó mọ lọ sí iṣẹ́ lọ́bàlọ́bà ibo ọmọ ń kọ ó dà onígbà tó ń pè dé tó ń tó fẹ́ kóyè pẹ̀ wípé òun ni pé kò lè gbé yín pẹ̀yẹ òun ni kò mọ́ lọ tó òun mọ orí àrà bá ah àwọn ilé gidi tó sọ yìí ọmọ tó mú kúrò nílé mi àwọn ará àdúgbò bá bẹ̀rẹ̀ sí kóbò tó bá yorùbá náà sọ sí àwọn gidi àṣẹwáṣẹ yìí bọ̀ tó di ọ̀nà tó nàbà ní nígbà tí wọ́n mú tán fún lọ́rùn mọ́nà ẹjọ́ ẹmọ́ náà mi púpọ̀ máa mú yín débẹ̀ ló bá mú wọn lọ nígbà ló mú wọn lọ tó di ilé àfáà ní nǹkan bí aago kan òru wọ́n gbá géètì àbóòfẹ́ jáde ẹ̀sìn àwọn ọmọ ẹ̀jẹ̀mọ́ kọ́lọ́kọ́ mọ́ṣà àwọn ọmọ ọlọ́mọ ta wọ́n wúlò àrí

ẹ máa bọ́ sínú kọ́mpáǹdì yẹn pé ìtọ́lẹ̀kùn mọ́ ilé àfà yẹn ni àfà yẹn ló kọ́lé o kìí ṣe ìtàn sọ ìṣọ sórí o kìí ìtàn àdáyà ìgbìlẹ̀ o kìí ṣe ìtàn ìtàndìwò kìí kàrò sọ ẹ ṣeun tó ṣẹlẹ̀ ní tó bá lórí kíní ó wà lórí íńtánẹ́ẹ̀tì nílùú Ìbàdàn ló ṣẹlẹ̀ ókè ọba jẹ́ ẹ̀mú àfà ọmọ ọgbọ́n àfà ni ọmọ owó ibo ni mo parọ́ o ọ̀dọ̀ ẹni mo mú wá o mo yẹ bẹ̀rẹ̀ sí kó banu pápá nìyẹn ọjà sọmọ lára àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí wọ gbogbo rúùmù ilé àfa wọ́n wá dé rúùmù kan rúùmù yẹn nìyí àwọn ìkẹrẹ gólìs tó wà níbẹ̀ wọ́n ló tó fífì kí ló wà nínú gólìs ẹ̀jẹ̀ ọmọ nìyẹn mo yẹ sí lu àfa yìí nìyẹn pátá oríṣiríṣi aṣọ àwọn èèyàn tí wọ́n ti pàṣẹ pẹ́ẹ́tẹ́pẹ́ níbo lọ́mọ wà afáwọn mú wọn lọ igbó kan bẹ lẹ́yìn ilé rẹ̀ wọ́n sọ nígbó àgíríkì wọn lọ bẹ̀ nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ wọ́n bọ́ ọmọ o àmọ́ kò lórí mọ́ wọ́n ti gé orí ọmọ wọ́n ti gé abẹ́ rẹ̀ jẹ̀mọ́ ṣẹ̀rí pé kò sí fọ́kàn máa lẹ́yìn abẹ́ rí báwọn ṣẹ́bi so social security ni ò kí ló fà á kí ló fà á o ṣé kò sáà mi lù ní ọlọ́pàá yíyún kọ́ ẹgbọ́ ṣíṣe sọ́lọ́hún ló fà á ìbọ́lọ́wọ́ ogun ni àwọn àlùjọ̀nú tí wọ́n ń pè tí wọ́n ń sìn àwọn náà ń bèrè lọ́wọ́ wọn wípé ẹ̀jẹ̀ èèyàn ni ẹ̀jẹ̀ kìíní kan ni ẹ̀jẹ̀ aboyún oníkẹ́ lọ wá ìfún àgbàlagbà kìíní kan kìíní kan so nǹkan tí n tó níbi táwọn kan wọ̀nyẹn nìyẹn ẹ wá wò kó wá sílùú kan ní gbogbo olú yorùbá tẹ́ẹ̀ ni máa gbọ́ ìtàn yìí lójoojúmọ́ ìyẹn ni ìròyìn ẹ mọ̀ gbọ́ ni àwọn ọlọ́pàá nàìjíríà ṣiṣẹ́ wọ́n gbìyànjú àpá náà lẹ́bàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá apá yóò jẹ bá sọ̀ òyìn ti ẹbọ kún ẹbọ ẹbọ ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún máa fẹ́ bọ́ kún <laughs> gbogbo nǹkan tó ń bí àwọn kan wọ̀nyí nìyẹn bíyàn bá ti ṣe ẹbọ kò sí yóò kó ìlera bá àwùjọ anábìwá Ibrahim aleyhi salatu wasalam àdúrà tí ó kọ́kọ́ tọrọ lọ́dọ̀ Ọlọ́run fún ìlú táǹpẹ́ nílù mọ́kà tó làdúrà mi kí ni anábìrin wa lóbìnì wàbàníyà anna àbúdà al-asnam ìtàfi ṣẹbọ sí wọn Ọlọ́run ní ó ṣàtàmọ́ sí Ọlọ́run gbogbo wa àdúrà náà Ibrahim ni

ní gbogbo ìlú tó wà nílùú Saudi Arabia ìlú tí wọn ò náwó sí kí wọ́n tún ṣe ní títì ní gbogbo ẹ̀ ní mọ́tò kìíní kan Maka Madina ni torí pé ìlú gbogbo ayé ìlú gbogbo mùsùlùmí níbẹ̀ o bí Riyadh ah àwọn yìí owó owó parí síbẹ̀ o ṣùgbọ́n Maka Madina owó kọ́ná ti gbé dìde ìjìnà tẹ́gbọ́ ìjìnà tí kiri kù òun náà ti gbé dìde àdúrà náà bí wa Ibrahim ló pọ̀ mẹ́ kò wá sẹ́nìkan tó ọbẹ̀ tó ní ọkàn balẹ̀ ọkàn balẹ̀ dé ní wọn láì òní fẹ́ wọ́n nàìjíríà mọ̀ eléyìí ṣe àròsọ kìí ṣe àròsọ àwọn òyìnbó wọ́n tẹ̀sí báyìí òyìnbó kan ó ní káàkiri ẹ̀mọ̀ ọ̀pá òyìnbó lórí ọ̀rọ̀ ayé ọmọ fẹ́rẹ̀ fẹ́ dára láàmú gan <laughs> wọ́n ìdára láàmú náà ló ń sọ dégbé ọ̀pọ̀ mọ̀ pé àwọn èèyàn kan mọ ẹni tó kàn bẹ̀ láǹpẹ̀ ní nàìjíríà lórí nàìjíríà lẹ́yìn ọkọ̀ ojú omi náà ni wọ́n dùn níbẹ̀ àwọn ọmọ ogun páàkì ìrìn káàkiri náà ni òyìnbó yìí wá rìn káàkiri wá rò pé ókè ó fẹ́ lọ mọ́kà ó fẹ́ lọ mọ̀dínà òfin lẹ́wà bó bá jẹ́ mùsùlùmí ò lè wọ mọ́kà ò lè wọ mọ̀dínà tètè ò lè wọ́n bẹ̀ ilẹ̀ mímọ́ ni ó wá volunteer rẹ̀ ó sì gbà sílámù nígbà tó dé mọ́kà ẹ̀sìn mà àwọn nìyí pé nǹkan bá funfun wọn á ní funfun ni tó bá dúdú wọn á ní dúdú ni nígbà tí kọ rìpọ́ọ̀tù ó ní kò sílùú kan lórígun mẹ́rin ilé ayé tó ní ìtọ̀kànbalẹ̀ bí ìlú mọ́kà mọ̀dínà bọ́ọ̀mù ò sọ àwọn adọ́mọ̀ kùránì gan sọ kùránì gan sọ ọkọ̀ balẹ̀ lẹ́wọ̀ ọkọ̀ balẹ̀ mọ́kà mọ̀dínà wà láì ìyẹn ní mọ́ọ̀dù àwọn nàìjíríà ní lójúmọ̀ tó dọ̀hùn àwọn fi bá bẹ́ẹ̀ lò àwọn ṣóṣì ló wá ta ilé lẹ́bù ilé àbáyé lágbóyé ẹ̀sìn káàrí pé àwọn obìnrin wọn kọmọ sí ṣọ́ọ̀bù lẹ́ni kí ló fẹ́ kó bẹ́ẹ̀ ló fẹ́ kó bẹ́ẹ̀ ló fẹ́ kó nínú tó ń bẹ́ mẹ́ góòlù mọ́ra kó owó mọ́ra kó ìwọ ni ó kò ní ó ìwọ gbọ́mọ bá rẹ sọ̀rọ̀ pé sórí mi pé dá sẹ́ni ìjọ ọdún mọ́ta àtàtì máa jalè ni àbójútó ṣòdì àbójútó ìyànà bájà wọ́n tó bá rẹ sọ̀rọ̀ ní ọjọ́ àràbá lásìkò wáyé ẹ wà rí àwọn aráàlú mọ́kà àwọn olówó àwọn olówó wọ́n wà kó àwọn ọkọ̀ bọ́bọ́ ní lórí ẹ̀rọ àwọn ọkọ̀ kí ló ń bẹ ní ọkọ̀ yìí oríṣiríṣi èso omi jẹ́ńzẹ̀ ní èso davido ní kí oríṣiríṣi ìrẹsì chicken fún wa gbé ẹ̀rí pálí kọ̀ọ̀kan inú pálí ló wà o pálí tí ó wà kọ̀ńténà pálí kọ̀ńténà tí ó kó ìkànsí yóò fẹ́ tó bí mẹ́wàá nínú ẹ̀ ó máa wọ́n rẹ̀ pé ẹnìkan ìkan nínú pálí inú kọ̀ńténà ní epo gbà ọmọ nàìjíríà wa lọ òun á gbórí bí kọ̀ńténà àwọn òsì máa kankan á ní mélòó ló fẹ́ kọ̀ńténà mẹ́ta mẹ́rin ló wà á rù yóò máa gbà sí látara ìgbà tó bá dìrọ̀lẹ́ lórí pé bá fẹ́ràn mọ́tò máa ní ìwọ nìkan àti báàgì àgbékọ̀ rẹ̀ nìkan náà gbọ́dọ̀ jẹ́ àti òfin ètò à ọlọ́pùtà lẹ́kún imani fún wa níta nídìí nàìjíríà wa yìí ká jìnà ṣíṣe ni ká gba islamu ká tẹ̀lé ká tẹ̀lé òkè anábì sallallahu ká ní imani níta nìyẹn ó ní pẹ̀lú bu ọlọ́run a ti ní lánàá kò sí mẹ́lẹ́ni wà lọ́la lágbára ọlọ́run àmọ́ iṣẹ́ owó oníkálukú wa ni iṣẹ́ wa ni o lè lọlé ẹ̀rù ń kí ló ń bẹ̀ ẹ̀rù àtìmọ́lé ah, àwọn ìyá ìjẹ ẹnìkan bá nínú ìsáfẹ́ dákun ẹjọ́ mo ti gbọ́ àdánwò kan ló kọlù mí kí ló dé láti nǹkan bí twenty years sẹ́yìn mo ní pé àwọn àwọn ará ilé wa ládùúgbò wa nílùú òkè wọ́n wà lẹ́yìn mi wọ́n kàn ń dààmú mi ní. tó ẹnìkan wá fọ̀rọ̀ yìí lọ wọ́n wá fún mi nọ́mbà yín ẹjọ́ ẹjọ́ fún mi ní nǹkan tẹ́mi náà fi dín náà mi mo ní kí wàá gbọ́ àlàyé ọ̀rọ̀ ó lóun ó gbọ́ mo ní àkọ́kọ́ torí àdánwò ọlọ́run ni mo mú wa kò sí ẹni máa má dánwò lọ àfọlọ́ mo wá gbọ́ torí nígbà tó o ti gbà pẹ́ nìkan ló ń ṣí ọ̀hún ìgbà ló ti ní fọkànbalẹ̀ mọ́ tó bá fẹ́ tẹ̀lé tó sì fẹ́ ní fọkànbalẹ̀ mo ti sọ yìí sí ma gbà bẹ́ẹ̀ pé kò sẹ́ni kẹ́kẹ́ tó ń ṣe àfọlọ́ tó gbà bẹ́ẹ̀ olóògbà bẹ́ẹ̀ alábẹ́ àdìdẹ́ nù kò sábúrú fún wọn. Ah! ó ní sá ó ní tẹ́ sọ yìí ó sì jẹ́ kára àbí sì fúyẹ́ ara rẹ̀ ó fúyẹ́ torí ẹrù ẹlẹ́rù ló ń rù káàkiri àwọn tí ò ṣí ọ́ láwọn náà ń ṣí ọ́ <laughs> ṣètọ́nì tó jẹ́ ọba àjẹ́ ọmọ ṣógan nìyí ọlọ́run bí àwa mùsùlùmí galé lórí ló mọ̀ wá bẹ̀rù ẹnìkan ìyá kan bàbá kan ní ìkankan mùsùlùmí bẹ̀rù ẹnìbọ́dì àfàlọ́ọ̀ ọlọ́run nìkan làwọn bẹ̀rù sáti ṣe dáadáa sí ọlọ́run ọba rẹ̀ tẹ̀lọ́sì ọlọ́run ọba rẹ̀ kò sí ti tẹ́ gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ pátápátá mi ní dé lọ ọlọ́lọ́buwọ́ ó ní à ah, ó ní kò sí tó wọn ò tí jẹ kò sí tó wọn ò tí mu òun ti lọ káàkiri bó ṣe lọ káàkiri yẹn àwọn èèyàn kan ń bẹ àìgbọ́n làwọn jẹ wá ní ó gbé mi lọ́lé ó sì mọ̀ mí dáadáa nínú àwọn kọ́sọ́mà mi ni àwọn tó máa ń gbé mi lọ́kadà ó wá ní afá ìgbà tí wọ́n ti wé àwọn tẹ̀lú mo ní ẹ̀ eh, tell me now ìgẹ́ wọn gẹ̀ wé àwọn mari òun ló ń sọ bá fún mi o that girl na me sọ náà go school after you finish school you come say you no marry me again mo ní ah so oníjẹ tí wọ́n náà fa wey dey for alaba i don't meet am make him give me something wey i go use make that girl marry me again i don spend money up to fifty thousand jama ẹja àwọn ọdún lọ́wọ́ àwọn afọ onísùn náà àwọn tó lè rìstọ́ ìfọkànbalẹ̀ sáwùjọ àwọn afọ onísùn náà jẹ́ kan láì fi lálàsí wọn láì fi yẹ̀yẹ̀ wọn láì fi fojú kí àwọn afọ onísùn náà kò sí tó lè ní afọ onísùn náà ní wojú owó tó bẹ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ pátákì rẹ̀ o fẹ́ fún wọn lẹ́kùn fún àgbà kò fẹ́ fi ẹ̀mí mórí ọ̀sí wọn no problem àmọ́ bá wò ó torí pé olówó oníkíní kan nígbà láwọ kọ́ wá torí ẹ̀ kan wá sọ́ọ̀kì òfin ọlọ́run àbí kọ́ tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ àfọ̀nì súnà lè ṣe tó máa fi lè ṣe kejì súnà àpẹẹrẹ àwọn náà ti rí káàkiri láwùjọ wa nílẹ̀ Yorùbá arákùnrin wa ni wọn náà fẹ́ abeg this girl I don spend money so much anything wey you fit do èmi ló ń bá wíyẹn o anything wey you fit do tell me ẹni àmọ́sí ẹ̀dọ́nà èlò ló fẹ́ wà lọ́wọ́ alákàdá ṣùgbọ́n àwọn náà ti mọ̀ yóò lọ yáwó ó lè lọ yáwó lápò ṣùgbọ́n tí yàrá bì níbi pé ẹ̀tọ́ òun wà níbì kan kò sí tẹ́ni yẹn ò lè lẹ́lẹ́ lórí kó lè lè àdáwọn nìyẹn bí ah, kódà bó lówó náà nìyí ó lówó náà gba fífì lọ́wọ́ rẹ̀ ṣé mi yìí náà sí àwọn Islam na him make us know say anything wey you go chop you go chop am no go pass it if God say this girl na your own you go marry am if God say this girl no be your own you no go marry am he say ah body na so wa ni afa this thing wey you talk e be like medicine for my body medicine for my body money that afa wey dey collect money from you you e just dey use e just dey do am rubber for you you no use gun o oh. na four one nine afa that way you dey do you no dey for islam no dey for islam that girl if God say you go marry am you go marry am as that girl don marry another person forget am no know say whether that girl eh you no go you marry am you no you no be successful no go better for you in the future you don't know whether na true o there is one person kojemuta kankan wa nìyẹn o tán àrùn bá kúrò lára rẹ̀ tó jẹ́ sí jàmá ẹbọ ṣíṣe kì í jẹ́ kí fọkànbalẹ̀ ó wà láwùjọ ẹbọ ṣíṣe táwọn náà bá sì wò ó á sì rí lórí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ káàkiri káàkiri gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkùn ẹbọ náà bá débẹ̀ ẹbọ ni ìbọ́lọ̀wọ́ ogun ni tán pààyàn tán lẹ́gbẹ̀ẹ́ yàn gbogbo ẹ̀rú láwùjọ òun ni so àbíká padà sínú ìgbàgbọ́ nínú ọlọ́run ìṣú ọlọ́run ọlọ́kùn ṣoṣo eléyìí ló lè mú kàn balẹ̀ wá ọlọ́ni alẹ́dínà amánù ọlọ́ni ẹ̀rí àwọn tí wọ́n ní mẹ́ẹ́mì tí wọ́n nígbàgbọ́ sóhun ọlọ́run lọ́kùn ṣoṣo wàlámù yẹn ti fún mi ìmọ̀ náà mi dùn mí bẹ́ẹ̀ sì ni wọn ò fi ẹgbọ́ ṣíṣe sínú ìgbàgbọ́ wọn sínú ìṣú ọlọ́run ọlọ́kùn ṣoṣo wọn òlà ìkẹlẹ ọmọlẹ́mù ọlọ́run láwọn ẹni òní àwọn lòun náà bó ṣe fún o kí ni ganan àmnù ìfọkànbalẹ̀ ọlá sílùú mọ́kà jẹ nìyẹn ọlá sílùú mọ̀dínà jẹ nìyẹn bẹ́ẹ̀ lè rí lamẹ́ríkà bẹ́ẹ̀ lè rí ní ìró bẹ́ẹ̀ lè rí gbogbo ayé ọlọ́niwà ọmọ òṣàdùn ọlọ́lẹ́nikẹ́ni tó bá dó lórí ìmánì ìfọkànbalẹ̀ ohun ọlọ́run tó mọ̀ bẹ̀ pẹ̀lú tán jọmọ òjọwọ́ wa ó jọwọ́ wa bákan náà nínú rẹ̀ tó lè bí fọkànbalẹ̀ wà láwùjọ tí tí ó jà gẹ́gẹ́ bí ìbẹ̀rù bójú tó wà láwùjọ yìí tí òfin ní símọ́ jẹ̀mọ́ òun náà ni ká gbọ́rọ̀ sáwọn olórí wa lẹ́nu tọ́wọ́pọ̀lẹ̀ àmọ́lì àwọn aláṣẹ àwọn olórí ìlú ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu òun ni ó òun ni ó alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin agbárí yìí lọ lè bàdí àwọn àdúgbò tọwọ́ yìí àwọn tó ń filẹ̀ àwọn tàbí òun súnà wọn ìlànà wọn òfin wọn òjòwọ́ wa alábì sọ̀rọ̀ fún wa kátẹ̀ bákan náà wà aléèkùn bí sọ̀rọ̀ wà tán kẹ gbọ́dọ̀ sáwọn olórí yín lẹ́nu eléyìí ìfọ̀kànbalẹ̀ ní o ìfọ̀kànbalẹ̀ ní ẹwọ àkúrẹ́ńsà nílùú nàìjíríà wáyìí ẹwọ tí gbogbo ẹbí kí ló fà á àìmọ́fẹ́ ń gbọ́rọ̀ sí lórí kẹ́nu ni ẹ wo dúkìá tó ṣòfò ẹ ẹlẹ́mìnì máa ní ẹ̀ dábàá yín sọ ní kí ni dúkìá wo àwọn ọmọ wa tó ń tẹ́jà fún sars ẹjọ́ rẹ kọ́ nígbà dúkìá jẹ́ òṣòfò arábìnrin kan ó kúrò nínú èbó ó wá establish rẹ̀ ní nàìjíríà nílùú èkó ó wá ní ṣọ́ọ̀bù ńlá ń oríṣiríṣi millions of naira olóbi ṣe gbogbo kìíní ó bẹ̀ tó 500 hundred million tó fi because nǹkan lálálálálá mọ́tà gbogbo ṣọ́ọ̀bù ẹ̀ pátápátá ni wọ́n kó lọ kò sí ẹ̀tọ́ tí ò bẹ́ẹ̀ fẹ́ ẹ sọ fún mi kí láti gbọ̀tà rẹ̀ kí ni ààrẹ kí ni ìpadà sí ẹ̀sà àìgbọ́ràn tó lórí lẹ́nu ni mọ́tò tíjọba rà fún ìfọ̀kànbalẹ̀ aráàlú brt tí wọ́n ti bẹ̀rẹ̀ jẹ́ wọ́n dáná sun nígbà àwọn dáná tuntun lẹ́yìn ẹ̀ṣà àwọn ń tò àwọn ní àwọn mọ́tò yẹn ni wọ́n yá àwọn òṣìṣẹ́ ọ̀dí nígbà tó bá tẹ́ tó wọkọ̀ mọ́ tó bá sọ́kọ̀ tafẹ́ wà mọ́ òṣìṣẹ́ tó lọ gbé lẹ́rìn bá sí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nílùú South Africa ó ń ṣẹlẹ̀ ìjọba wọn sọ pé báyìí báyìí báyìí òkè wọ́n mẹ́nìkan ìjọba wọn mẹ́nìkan fẹ́ wọ̀n làwọn aráàlú bá ya sílùú gbòòrò láti fi jọ́ bíi márùn sí mẹ́fà sẹ́yìn nílùú South Africa òkò fárárọ́ wọ́n wá wo ṣọ́ọ̀bù ah la ilaha illallah ẹnìkan ọmọ Pakistan ni ó ní bí ṣọ́ọ̀bù bíi bíi kíláàsì pé táwọn ẹ̀mọ́ ń lọ ọmọ lọ́ra búrẹ́dì yìí shoprite ó nírú ẹ̀ bẹ́ẹ̀ nílùú South Africa ó lóun ti wà ní South Africa nísìnyí ó ti lé ní forty one years ó ní gbogbo business tóun ti tìjọ látijọ́ yìí gbogbo ẹ̀ ló parẹ́ yìí wọ́n dẹ̀ wọlé wọ́n wọ ṣọ́ọ̀bù wọ́n kó gbogbo ẹ̀ lọ ẹ̀wọ̀n eléyìí kó tẹlifíṣàn eléyìí kó rédíò eléyìí kó oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi tó dé pé ìjọba sọ pé wọ́n mẹ́nìkan sẹ́wọ̀n ẹ̀wọ̀n kan báwọn. àwọn náà ti rí rẹ̀ nàìjíríà wa yìí kí láǹfààní wo ló bí ìwọ́de kì í bí àǹfààní kì í bí orí kan ó kí ẹwà pẹ́rẹ́ àwọn tó láwọn ṣe yorùbá nation ìjọba láwọn ò gba protest nílẹ̀ ìlú èkó ẹ fi mọ bẹ́ẹ̀ lóòótọ́ islam gun faramọ́ protest ok ìjọba náà ìjọba náà wà lóòfin pé tọ̀ ìyá lè ṣe ṣùgbọ́n islam fọwọ́ sí tọ̀ ìjọba náà wá ní eléyìí o ẹ tí ìmúlẹ́ta wa ẹ má wulẹ̀ ṣe jẹ̀mọ́ àtúlẹ̀ ẹ̀ kí wọ́n ṣe ìsídà kan lọ gba permission àbí ẹ lọ ẹ fagídí ṣe ọmọ ọlọ́mọ ó bá bẹ̀ lọ dúkìá ó kókò ìyá ọlọ́mọ ìyá tó ń pọmọ ẹ̀ ní kéèkù ní ọjọ́ ta jẹ̀mọ́ ẹ̀ sọ fún mi ṣénu rèé ó dùn ṣénu rèé ó dùn ókè kábàtàrà wá gba yorùbá nation náà fẹ́ẹ́ gbà náà kábàtàrà wá gbà ṣé ọmọ rẹ̀ ò di ọmọ kan ó dọwọ́ wa nìmọ́ ó dọwọ́ wa ìfọkànbalẹ̀ ìlú ìfọkànbalẹ̀ ìlú ojúṣe gbogbo wa ní bá a bá rí jẹ́ nítẹ̀lọ́rùn táàrí mu nítẹ̀lọ́rùn ìwọ̀nba tá a bá ní ẹ̀jẹ̀ ká mójútó ká kọpẹ́ fọ́lọ́run fóníkálùkù wa ká àárín wa fọ́lọ́run ká ṣe ẹ̀jẹ̀ dáa ní tó bá bí ni ó kàn fẹ́ wọn tó bá kọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ dógúndógún irú wọn tó máa ń sọ báyìí sílẹ̀ lọ wọn dáadáa bẹ́ẹ̀ kò sí níyàwó ìyá rẹ̀ ti kú bàbá rẹ̀ ti kú nìkan ló kò ní mọ̀lẹ́bí kankan tó ti yé àbótí níyàwó ìyàwó kò lè níyàwó kó lọ́mọ kò lè níyàwó kó lọ́mọ kó lára kó ní mọ̀lẹ́bí bẹ́ẹ̀ lọ Yorùbá nílà ká ìgbọ́ a máa ní gbogbo wáyé kó dogun ogun ogun ni kò lọ́dọ̀ ogun ò lọ́dọ̀ ẹ mọ̀ já lọ ni nílùú Syria ìlú kan bẹ́ẹ̀ pè ní Syria nínú àwọn ìlú tá a máa ń pè ní ancient countries in the world eh, Syria jẹ́ kan gbogbo àwọn Syria tó lọ sọ̀kalẹ̀ ìfáwọn pàdé Israẹli ẹ mọ̀ gbọ́ Syria bẹ́ẹ̀ ẹ̀rí yẹnà pè ní lára tó pè ní sham òun ni Syria ancient city ni now ní nǹkan bíi thirteen years ago làwọn aráàlú bẹ́ẹ̀ ti dé wọ́n láwọn òfin tó wà ń bẹ̀ mọ́ fẹ́ni tó wà ń bẹ̀ à ah, ó ti pẹ́ lórí kínní ẹ̀wọ́ àìgbọ́rọ̀ tó lọ́lẹ̀ náà ni bí a bá jẹ́ lórí yín ẹ má fagídí lé kúrò ń bẹ̀ ìfagídí lé kúrò ń bẹ̀ kò sí ẹ̀jẹ̀ ó sùn dúkìá ó ṣòfò abaláwọn ògbà o ẹ má ti ìwọ́de ìwọ́de wa bí wàhálà débi pé nígbà tó ń àwọn ọlọ́pàá ìlú tó bẹ̀rẹ̀ sí ní domi sí wọn lára àwọn náà wá ń domi ẹmọ tí aráàlú bá ti ń gbé ọwọ́ ìjà pẹ̀lú ìjọba ìjọba ó mọ̀ gbé ọwọ́ líle wọ́n máa kọ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú omi omi lásán wọ́n bá pọ́ mi sí ilé kúrò wọ́n jẹ́ kó mi yẹ kó gbóná tẹ́ẹ̀bá tún kúrò wọ́n á fi ata sí tẹ́ẹ̀bá tún kúrò òkè wọ́n wá ti ní rọ́bà bulẹ̀ bulẹ̀ wọ́n máa yí lẹ́yìn náà tí a jẹ́ but báwọn bí ìrìn àbújọ bá ti ń gbígbé nípa ẹtúká aráàlú wọn gbà wọn làwọn bá bẹ́ẹ̀lẹ̀ ló bá dogun ó di ogun lánìta nílùú síra ẹlọ́wádìí wọ́n sì ń ja ogun yẹn dì sí wọ́n ń ja ogun yẹn dì sí àti iye ìgò ló bẹ̀rẹ̀ nílùú síríà ẹ̀rọ wò ọlọ́run ló mọye millions of èèyàn tó ti kú nílùú yìí ọba tó fẹ́ lé kúrò òun náà jùlọ bá dì sí ogun tí ogun ni kì í ṣe gbogbo ogun òun lo ogun jẹ̀mọ́ agbọ́dọ̀ farabalẹ̀ ọlọ́run já arógún nàìjíríà o ọlọ́run já arógún nàìjíríà o tó bá dẹ́sí pé tí ó lóore fún wa òun ni kájọ wà àti yorùbá àtàwúsá àti yíbò tí ó lóore fún wa tí ìjọba owó mọ̀ bẹ́ẹ̀ ní fọkànbalẹ̀ tẹ́sí owó mọ̀ bẹ́ẹ̀ ní fọkànbalẹ̀ t'ara ayé ṣe tí àárí alìkìyàmọ̀ náà jíṣẹ́ dáadáa fọ́lọ́hún jẹ̀mọ́ kọ́lọ́hún kó fi kó ṣe ìṣòwò papọ̀ ẹnì yìí kó ẹ̀rí kó ṣe rọrùn fún wa tó bá pé tí lóore fún wa òun náà ní kóníkálùkù ká lọ lẹ́yà yorùbá lọ lọ́tọ̀ lọ wa fún fọkànbalẹ̀ wa ní nàìjíríà wa fún wa ọjọ́ ọ̀la wa kì í ogun ogun ẹṣin tí ẹ̀mọ́ fẹnu pè ṣùgbọ́n kó kú ọ̀rọ̀ a bá fẹ́ kí fìkànbalẹ̀ kó padà sáwùjọ jẹ̀mọ́ ọwọ́ rẹ ni o ọwọ́ èmi ni o ọwọ́ àwọn ni o ọwọ́ ẹ̀yin ni o ọwọ́ oníkálukú wọn ló wà àárín wa àmójútó àmójútó ẹ̀sìn wa kò àyílà kèkánà àtàrí kèkí báyìí o ẹ̀rẹ̀ afáyé ọlọ́run oróró tí máa délé máa tú gbogbo ẹ̀ àkílódé wà àwọn kọ́sọ́mọ̀ yẹn kàn wà ní wọ́n kàn wà ní wọ́n kàn wà ní lóbi rí ọlọ́run ṣe lóbi sin ọlọ́run wọn náà ah, nàìjíríà yìí kò sí pé ìṣẹ̀kú tí ó dọwọ́ wa kó ní kálukú wa kápò fún ọlọ́ọ̀bá mọ́ kátẹ́ ló fi ọlọ́ọ̀ ká má jìnà sáwọn afẹ́ ẹlẹ́sìn olódodo ká máa béèrè nípa àlámọ̀ yìí tí ò yé wa nínú òfin ọlọ́ọ̀ lọ́wọ́ wọn ká tó dáwọ́lé òwò ẹbí àfáà ah, anakumula ẹ̀dàkùn ẹjọ́ òwò báyìí báyìí mo fẹ́ ṣe sódà bí ò dáa ṣe é ṣe gbogbo òwò táwọn èèyàn ń ṣe lálẹ́ ṣe òwò míì bẹ́ẹ̀ yóò fa ìdínà ìlékún arísìkí wa táàtì mọ̀ òwò ìbínú ni lọ́dọ̀ ọlọ́run àmọ́ kí ṣe gbogbo ẹ̀ lálẹ́ máa ń toríbọ̀ toríbọ̀ toríbọ̀ ẹnìkan ní ó wá bá mi oníṣàn òfẹ́pẹ̀ mi sí bísínẹ́sì kan ó lóṣù wà mẹ́rin fà ó dẹ̀ ní kẹ́gán mo ní kí ni bísínẹ́sì náà ó ní à ah, kọ́mpìnì yẹn ó ní no failure náà pé mo ní à ah, no failure mo lórúkọ yẹn gángan fún ẹ̀ gan failure bó ni ó sì máa ṣòwò tí ó wà jẹ́ no failure ọlọ́run kò gbówó kalẹ̀ bẹ́ẹ̀ yes islam ní albayru àtijárọ bẹ́ẹ̀nà lùgbónú wọ̀lùgbúrù gbogbo òun táà bá ń ṣe láàrin kìnnì nàìjíríà kì ní owó ó lè jèrè ó lè má jèrè bó wá ní no failure ó ní àwọn òun dẹ̀ mẹ́kẹ̀ẹ́ mẹ́ o in fact ẹ̀ ó tó fi ṣe one million ló fi ṣe ó ti rí dábì three million nísìnyí kódà kò já mo ní ah ok ẹgbẹ́ pákéjì wọn kí n wò ó nígbà tí máa wo pákéjì wọn pé ah bàbá àjẹbú lélẹ́yìí tẹ́tẹ́ ni wọ́n kàn pa láró ni mú iye báyìí wá kó mọ gbẹ báyìí tó bá ti mú hundred thousand wá wọ́n á pẹ́ ní twenty every month fọ́dún kan ah bàbá àjẹbú ni mú one million wá kó gba two million lẹ́yìn ọdún kan bàbá jẹ mú ní gbogbo òun tó bá ti sọ fún ẹ pé ká mú iye báyìí wá iye báyìí la máa gbà ní òun tí wọ́n wú àgbọ̀dọ̀ ṣe bàbá jẹ mú ní pàṣẹ́ntéèjì la máa tó máa gbé ní pàṣẹ́ntéèjì pé ókè tẹ bá mú hundred naira wá o àáfún yín ní five percent of the profit ìdá márùn-ún nínú ọgọ́rùn-ún láàfún yín tó túmọ̀ sí pé iye tó láwọn mọ̀ fún yín kò wà fixed yẹ́ ìpínlẹ̀ náírà ó lè jẹ́ ten naira ó lè jẹ́ twenty naira ṣùgbọ́n mú hundred wá bẹ́ẹ̀ wọ́n ní mú sixty wá gbogbo hundred fún wa náà ilé ẹni ẹni ìsáàsì tó dẹ̀ nìfẹ́ fi lọ yín gbogbo kan lẹ́yìn máa ń tojú bọ̀ ẹbí kì í ṣe kí wá àwọn o àwọn ilé yòó bá fẹ́ yẹn lẹ̀ mìsì wádìí torí mo padà pé àwọn tó wà ní kọ́mpìnì yẹn wọ́n á pè wọ́n wọ́n náà mùsùlùmí kan ló dá ẹlẹ̀ wọ́n á bí wọ́n ní gbèrè báyìí báyìí báyìí ẹgbẹ́ dọ́kítọ̀ làwà tó bá ti di ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àfáà tó bá jọ ní súnà dọ́tọ̀ ni wọ́n ó yẹ ká máa gbé àlámọ̀ rí ọ̀rọ̀ ayé tó fẹ́ rújú ẹ̀gbìn tọ̀ wọ́n lọ àfáà gidi ni o tẹ́tíyé àwọn náà mọ àwọn táwọn sọ tẹ́tíyé tí nǹkan ẹ̀kan láti kó ń ṣe wá wọ́n fi mẹ́sàn-án kún ló bá di mẹ́wàá mo wá ń bí àwọn ẹni yẹn pé báyìí báyìí báyìí ó tako kùrá ló tako ẹ̀sìn bóyá ìpàfóònù nìyẹn kó ti wọ́n ràn ẹni tó bá sọ̀rọ̀ yìí lọ ní ló bá sọ fún mi lẹ́yìn ibi oṣù mẹ́rin gbé ìgbésàn ló fẹ́ sọ fún yín o mo ní kí ló dé ló fi ilé rẹ ah mo ti fẹ́lì o èlò jẹ̀mọ́ ó lùsù sixteen million naira lẹ́ni ẹ̀ lùsù sixteen million naira kò tiẹ̀ rí wọn mọ́ ó lóun débẹ̀ ọ̀tọ̀ làwọn tó wà lọ́fíìsì wọn ọ̀tọ̀ làwọn tó máa ń bá aláàbá àwọn làwọn ti lọ nígbà náà wà aláwọ̀ gbúrò wọn mọ́ ló bá pe nọ́mbà switch off switch off switch off kì í ṣe máa rí nù ó fẹ́ làdé òfé ló fẹ́ lè ọ̀rẹ́ àbí tó ló jẹ́ pé dọwọ́ wa gbogbo business tá a bá fẹ́ ṣe òwò tá a bá fẹ́ dáwọ́lé ìgbésẹ̀ kan kì tá bá fẹ́ dáwọ́lé lórí ara wa àbí lórí ẹ̀mí wa ẹ máa bi àwọn àfẹ́ ẹlẹ́sìn òdodo tí mò òdodo wà pé ẹ jọ kí lòfin ọlọ́run lórí eléyìí kí lòfin ọlọ́run lórí eléyìí ó pàtàkì ó pàtàkì tó dáwọn nǹkan míì ewu ní ti náà tó lóṣù sixty six million tí ẹnìkan bá fi lọ kókó wá gbébọn nigba ní gbà á sókò ní gbà á ẹ eh, máa ó ní ìtọ́ta máa ṣe ẹ àjẹbọ òun àjẹbọ ńlá òun ẹbọ ńlá kọ òun just eṣin kékeré kan ní eṣin ṣe ni ó ti yé wá sí ha ha mẹ́ta sí ṣe ṣe ó ti tán rí yóò ṣe àbí òní ṣe sixty million naira àti ṣe ṣe ha ha ha kí ni ẹ̀fẹ́ mẹ́yàn ṣètọ́nù ó kàn eh, ó máa àyẹ́nà rẹ̀ á máa jẹ́ kó bìlítù kí ni ha ṣe bẹ́ ṣe ṣe náà ni ha ha ha lè mú mi wọ náà náà ha ha after all mo ń kí ni mo dé lọ bí àjì á kàn ṣe é nìyí. problem nìyẹn problem nìyẹn ẹlòmíì wọn máa ń jù bẹ́ẹ̀ lọ wọn ni ah ǹtẹ̀ níbi yìí ah ẹ fẹ́ jẹ gómìnà ah ẹ jọ tẹ bá lè rí ọpọlọ ọmọ òòjọ́ tẹ bá lè rí ah ní láìpẹ́ yìí náà mo wo àwọn ọlọ́pàá náà ni wọ́n mẹ́ni yẹn nílùú ó ni lecturer federal college of education ni mo bẹ́ẹ̀ rí fídíò náà mu. ó lọ mú orí èèyàn ó mú orí orí orí ní sáré àwọn ará àdúgbò bá mú tó bá dèrò ọlọ́pàá kan bí pé kí ló yẹ fi ṣe ẹ dákun ìṣàánú mi ẹ dákun ìṣàánú kí ló fẹ́ fi ṣe bàbá kan bẹ lábẹ́kúta bàbá yẹn lórí tóun bá ti lè rí orí òkú tó jóbì ni orí òkú tó jóbì ni kóun mú wá wípé òun ó bá ṣe oògùn everyday nǹkan kan mọ̀ gbé owó wá fún tẹ́tẹ́ mílíọ̀n èdè àwọn ní kò wọ́n mórí wá òun náà wá mórí mẹ́ta àwọn bẹ̀rẹ̀ pé kó ló ṣe máa kó orí obìnrin làwọn orí tó wà nínú kẹ́yìn àwọn iná tó máa ń bẹ̀rẹ̀ àtórí obìnrin àti tọkùnrin èwo ló yẹ kó wúnu méjèèjì jẹ́mọ́ àti ló ń wá ẹwù kàmá ó jọwọ́ wá o ó jọwọ́ ìfọkànbalẹ̀ kọ́nà kó wá o ṣìnà ṣíṣe kájínà sí lára tí máa ń ba ìfọ̀kàbalẹ̀ jẹ́ wàláhì bó ṣe rí nìyẹn o bọ̀rọ̀ mọ́tí àbá jẹ́ mùsùlùmí tó jẹ́ rúsùnà tó ń tẹ̀lé òfin ọlọ́run lọ́kùnrin lóbìnrin gbogbo tí a fi ní kọntribútù sí ìbẹ̀rù gbogbo láwùjọ ìsìláàmù ti kọ́ wa àmọ́ tó ní bẹ́ẹ̀ káwọn obìnrin náà múra dáadáa káwọn ọkùnrin náà tẹ̀lé òfin ọlọ́run ẹ sọ fún mi obìnrin tó wọ pátá tó wọ síngilẹ́ẹ̀tì gbogbo ntọ́nà fi ṣẹ̀ṣọ́ sáré nínú gbogbo ẹ̀ ló hàn bẹ́ẹ̀ bá lóhun lẹ́sìn tó bá kájú kúrò ẹ̀rọ àwọn èèyàn kan ẹ̀sìn wo nwoke nìkan wọ́n kàn lọ dọ́bù kúrọ́ọ̀sì rẹ̀ ni wọ́n á lúlùkulù wọ́n sì bá lò pọ̀ wọ́n tó pa ẹ̀sìrì tó ti di social túbọ̀ àwọn kan yẹn nìyí ewu ní táwùjọ àwọn àmọ́ ẹ̀sọ́ pé da ìjọba yóò da kíníkan ìhé wọ́n ṣe wọ́n ṣe sí tẹ́lẹ̀ sí ìṣesí àìtẹ́lọ́sìn ọlọ́run ó ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọ̀nyí حبلنا الله سبحانه وتعالى فلا كسوة لك بالي فلا لا إله إلا الله إبروا فلا كسوة لي فقبالي وشيوا فلا كسوة ديارو أي لكم إيماني وفلا كسوة لكم إيماني فلا لا إله إلا الله وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته جزاك الله خيرك àdúgbò ah, fún àwọn ṣẹ́kì wọn láti di wákàtí kan sẹ́yìn ni wọ́n ti ń bá wọn sọ ọ̀rọ̀ náà kí ọlọ́run ọba aláṣùkánà ọ̀tàlá kí ọmọ sábà sáwọn ní ẹ̀kọ́ lórí. Ah, gbogbo ẹni àwa náà ti gbọ́ yìí ah, gbogbo tí ń fa rògbòdìyàn láàrin ìlú tí ò jẹ́ kẹ́mi ọba lẹ̀ àlè fojú oṣù ká. àtúnlé àtìlẹ̀kùn àtúntí wíńdò àtúntí bọ́kílárì sójú lẹ̀kùn àtúntí sójú wíńdò ọlọ́mọdé kí àtúnlá burú bá tó wá tẹ̀lẹ̀ wọ́n sọ ẹ̀mọ́ sáré bọ̀ okùn bí ó gbogbo àwọn nǹkan wọ̀nyí náà nígbà táwọn àyè gan sá kéré wọ́n kò ní ìdí bá ti yín lẹ̀ wọ́n ti wá sọ fún wa etí ọmọ wa jẹ́ oògùn sí gbogbo tí ò sílẹ̀ kátẹ̀ ló fi ọlọ́run kádẹ́ tẹ̀ láti ọlọ́run káṣe tọ́lọ́wọ́ bá fẹ́ kájìnà sí ọ̀fẹ́ iná ni kókó tí ó nínú gbogbo àwọn àjàgà eléyìí tí àkóso àwọn ṣéèkì wa tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ ní masalasi wa markazu sunna wa jama'a ní àkókò kí ọlọ́wọ́ bá aláà subhanahu wa ta'ala èyí tí wọ́n tún bá wa sọ lẹ́yìn náà kí ọlọ́wọ́ bá aláà mọ́ta fi bárọ́kà sí kọ́nà mọ́ta fi sínú mẹ́sàn-án àti láti wọn ọ̀la àti tòkè ọlọ́wọ́ àti ọlọ́wọ́ náà. àwa tí a bá ní ìbéèrè bóyá bíi méjì àbí mẹ́ta kí a náwó alhamdulillah adáwọ̀pọ̀ ìwọ̀n ọlọ́run bàlá àdẹ̀sọ̀rọ̀ ọ̀rẹ́ tí a ti jọ lọ́nbọ̀lá fún aṣáájú ẹ̀dá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àdẹ̀sí àwọn olùmọ̀ wa tó ní báwọn ìbọn láti ẹ̀kọ́ àwọn ọlọ́run aṣẹ́ Da'if Hamza hafizahullahu wa ọlọ́nbọ̀lá kọ́ bá wa kẹwọn ìfúdàbà fún ọlọ́nbọ̀lá káyọ̀ káyọ̀ nípẹ́ lórí dáadáa bàtà tí ọlọ́nbọ̀lá ń fi ṣe lórí kékeré ni máa ṣe fún àwọn ọmọ yìí ọ̀la láfàlà wọ́tá ìlàbílà ìdíje tó wà nígbà yìí pé àwọn àlàyé tẹ́ ṣe fún wa yìí bá ṣe pé gbogbo bí ìlú ṣe ń lọ ara kan àwọn èèyàn ara ń ta kódà ìlú padà gbọ́rọ̀ ìlú social media kò mọ̀ bóyá àbá wọn fáyì àbá wọn ṣiṣẹ́ fún àwọn olóṣèlú ni ìjọba ajọ́ ń kọ́ àyàn tó yẹ tó ní ká máa ṣe bákan láwọn ọmọ ìwé àbíkájá gbogbo ẹ̀kú tó máa fẹ́ kí àwa gba àwọn èèyàn níyànjú gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá bí ara ìgbàlátà ó ṣe gbé lára ń pọn kálukú tó gbàgbà gbà wọ́n níyànjú pé kì í ṣe ṣé ká dá gbogbo ẹ̀rú náà ni tó máa yanjú nǹkan tó bá ń lẹ̀ ìyẹn jẹ́ àkọ́kọ́ ìbéèrè kejì ni pé àwọn èèyàn pẹ̀lú àwọn àlàyé náà ṣe fún wa ní pé aburú àwọn èèyàn kan ju tàwọn ìjọba lọ bọ́tà àwọn èèyàn ń wo wípé ìjọba gbọ́gbọ́n lẹ́kọ́ kọ́lẹ́tà ara wọn kan tó kọ́lẹ́tà wọn sálẹ̀ ìkọ́ sàtò kìnnìkì ìfi sún àwárí sálẹ̀ ẹ̀hẹ́ àwọn ayọkùnye gbókè kí wá ní ojú ẹ̀sìn tẹ́sìn wá fi wò kódà táwọn olóyìn bá ti ẹ̀ ń kú bí àwọn ń ṣe àyíká fún wa lọ́tún wá ń pa wá láṣẹ pé ká máa tẹ̀lé àṣà wọn ṣé káwọn náà ká tẹ̀lé àṣẹ wọn ni àbí ká kọjú sí wọn ni. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah. Àkọ́kọ́ ah, lóòótọ́ ara ń ka àwọn èèyàn ara ò ka àwọn èèyàn ọlọ́run sì ní fara wá ṣẹ́rí látàyédáyé òun ni ìka ò ti dọ́gba òun ni èèyàn fi yàtọ̀ sí èèyàn bá a ti sọ pé ara káyàn náà nìyí láti pé láti gọ bí ọdún mẹ́wàá sẹ́yìn pálí kan ní lásìkò tiẹ̀ yìí bí apálẹ̀ ẹja mẹ́rin lòun náà ń ta àbúpa ẹja márùn-ún sára ń kan àrò kan ò <laughs> nígbà ẹlòmíì nìkan tó ọdún mẹ́wàá sẹ́yìn yàrá kan ló ń gbé lásìkò táwọn sọ pára ń kànyàn yìí òun sì ń gba two bedroom flat ìfìyè ṣẹ́rí kò sí bí ìdẹ̀kùn ó ṣe wà tó ìka ò ní dọ́gba orí ò ní ju orí ntúwàá ní ayàtọ̀ sí ntẹ́mi ní ní ayàtọ̀ sí tìkìyẹ̀. ibi tí bàtà ti ń ta ó lè mọ jẹ́ ibi títì ẹ̀ káàkọ́ mọ̀ yín dájú sẹ́ńtà bá mọ eléyìí yóò jẹ́ kó ní kálukú wa ká lè mọ fọ́lọ̀ a lè fọ́lọ̀ ẹni tọ́lọ̀ tó ṣe fún tó lékún ìjẹ̀kùn fún wa kò ní mọ̀ sọ̀rọ̀ bí ẹni ìjẹ̀kùn rẹ̀ torí pé lẹ́yìn ah, ìlú ilé o ah, eh. bó wọ́n bá jókòó orí rẹ̀ ń lékún gbogbo twenty years ago ò níyàwó náà five years ago ò níyàwó wọn náà níyàwó lé ẹni ń jẹun ẹni gbàbára alẹ́kùn orin kan náà nìyẹn wọn náà ti ní mọ́tò ẹ̀hẹ́ níbi kò sí iná òjì ní mọ́tò níbi kò sí iná ọgbà níbi so wa tá a bá jókòó á wa ó lékún wa ó tá a bá gbójú kúrò táwa sọ pé ìlú yóò dá ìlú yóò dá ìlú yóò dá àti fi ẹ̀mí àìmoore àfi bọ́lá ọ̀bá lò ìfẹ́ ní àìmoore bọ́lá ọ̀bá lò sì nìyí kò sí tí ó mọ bí fún ìlú ju pé ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́hún ṣe táwùjọ yóò mọ dínkù yóò mọ dínkù ọlọ́ni lẹ́yìn ìṣẹ́kẹ́rùtù ọlọ́ni bẹ́ẹ̀ bá fẹ́ bí moore yàn sóhun ọlọ́run fẹ́ dúpẹ́ lẹ́ àti ìdánilẹ́kùn ọlọ́run lóhun dáadáa ní òun ó fóònù àti ìdúpẹ́ fọ́nà fọ́nà gbé fún oore wa ẹlòmíì gbé atébù kan ló fi tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ odidi méjì ẹlòmíì gbé àpòkè ẹ̀ráyè sọ òdì ráyè sọ ọ̀nà àní à ah, in fact à ah, yákẹ́ni fọ́nà ń ṣàánú wa ní o in fact nàìjíríà yìí kọ́gán o à last year o ní ṣọ́ọ̀bù náà last year ẹja pálíkan ló ń ta odidi méjì odidi mẹ́ta à ah, ṣe sọ fún àpò ọlọ́run dúpẹ́ o gbọ́dọ̀ gbọ́ dúpẹ́ lápẹ́ òòrè ó lékún ṣùgbọ́n ìwọ ń sọ òun kara òun náà kara everybody ń kara bẹ́ẹ̀ ni bọ́lá òṣù bẹ́ẹ̀ ni bọ́ọ̀lì eléyìí à ń tẹ̀lé mọ èèyàn sọlọ́wọ́n balẹ̀ kò dáa tó ti yé náà ká da gbogbo ẹ̀rú fáyẹ̀yẹ̀ tó tó padà ta ló sọ fún ẹ pé tẹ ẹ bá dàrú ẹ ṣe yóò ṣe tó padà kéṣe gbogbo tí èèyàn bá dàrú náà ní máa ń ṣe tó gbogbo ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ o tẹ́ ẹ bá da ṣúgà sínú omi ẹ da ṣúgà sínú omi ẹ da iyọ̀ sí tẹ́ ẹ bá dàrú bẹ́ẹ̀ ẹ lè sẹpẹ́rẹ́tì ṣúgà kúrò nínú iyọ̀ nínú omi mọ́. títí tó kí tó ìbẹ̀rẹ̀ lárí àmọ́bí tó lè dìbò ká máa wá mánéjì ipò tá ká má jìnnà sáwọn àfáà in tá à ń wá tá à ń fẹ́ tí ò sì tẹ̀ wá lọ́wọ́ ó ní tóbi ọlọ́run bá ti jọba tí máa ń dàdúrà ẹrú ẹnu bẹ́ẹ̀ kì í dàdúrà ẹrú ẹnu anábì sallallahu alaihi wasallam ó ní inna Allaha karimun hayyun ọlọ́run bá ọba ọlọ́rẹ́ ni ọba onítìjú ni yastahi min abdihi idha madda ilayhi yadayhi an yaruddahu mọ́sọ̀fọ̀rọ̀ ọlọ́run máa ń tijú pé ẹrú rẹ̀ wá tọwọ́ àdúrà báyìí ó tẹ́wà àdúrà méjèèjì lọ sọ́dọ̀ ọlọ́ kọ́nà wa ní ká lóko mi ní jẹ́ ló ọlọ́run máa ń ti jú àti bàbá lò bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé kò sí kẹ́rù ọlọ́run tí ó béèrè lọ́wọ́ ọlọ́dọ́ lọ́wọ́ bò ní fún ọ̀nà tí ó gbégbà ó lè mọ yẹrù ìyẹn ló ń kálukú wa lámọ̀ ṣàkíyèsí láti mọ tún àárín wa àtọ́ ọlọ́run ṣe òfin ọlọ́run àbòjútó ogun gbogbo ogun kọ́ lóògùn bẹ́ẹ̀ gbogbo ogun kọ́ ẹ lọ sáwọn ìlú tí wọ́n jagun lọ́wọ́ nísìnyí ó ti sún àwọn aráàlú síríà òbí à bàbá àtọmọ wọn ti ẹ̀gbúrò ara wọn mọ́ àìmọye ọmọ tó rí tọ́rí lórí omi ọmọ kékèké tí wọ́n ní lórí omi ilé gbogbo ẹ̀ ti da eré ó ti di ayéré kò síyàn bẹ́ẹ̀ àwọn tó wà mẹ́ta wọ́n ti kú àwọn tí ò kú wọ́n ti sọ́ra wọn nù wọ́n ríra wọn ogun kókókókó lóògùn ṣùgbọ́n wọ́n bá tá à ń jẹ alhamdulilah ọjà wà kò sí kí ní kankan anájà alẹ́ amúgarí tó bá jẹ́ ní ṣúgà àhẹ́ kákẹ́kì ara wa ní tó ń ṣe tó tapò fún ọlọ́run gbìyànjú kó jùlẹ̀ tó bá ti dìnà fẹ́ ṣe ọlọ́run ọlọ́run ó dẹ̀ ló ìfọ̀kànbalẹ̀ ó wà láwùjọ wa arábì sọlọ́lá sọlá ó ní kò sí oúnjẹ tọ́lọ́run pèsè fúlùkọ tọ́lọ́run bò nírò ní máa dá òjò padà wọ́n sọ ìmọ̀sílẹ̀ ẹ̀ṣẹ̀ aráàlú òdòdó ẹ̀kọ́ náà kó lọ sílùú tẹ́ṣẹ̀ aráàlú bá pọ̀ ọlọ́run wà ṣiṣẹ́ rí òjò yẹn sílùú gòmí àpẹẹrẹ nìyẹn so ẹ̀ṣẹ̀ máa ń dínà orin ẹ̀ṣẹ̀ máa ń fa kí fọkànbalẹ̀ kó mọ̀ sí nílùú na ẹ àwọn olórí àwọn olórí ọlọ́run bọ̀ bọ̀ sọ yí pé ìbàjẹ́ olórí òun ló bí ìbàjẹ́ aráàlú ọlọ́run kò bá wa tó bá wọn aráàlú táráàlú bá ti bàjẹ́ olórí ó bàjẹ́ tẹ́bíyé táráàlú bá ti bàjẹ́ olórí ó bàjẹ́ báráàlú ò bá bàjẹ́ olórí ò lè bàjẹ́ torí pé ẹ̀ńtà ń pè lólórí lára àwọn ará ni àbí kò sájàbó sọ́nà aráàlú náà ni òun kàn jókòó lórí àga la pè ní olórí so ìwà tó bá ń bẹ ìwà tó ń bẹ lára nígbà tó jára àlú ìwà ẹ náà ni ó lò nígbà tó bá jó lórí a bá ti rí bẹ́ẹ̀ náà ni ó bí ẹni tí ó jẹ olórí fún wa tá a àá nínú wọn náà ni ó dìde ní ògbò bẹ̀ ṣùgbọ́n táwọn bá dá ẹ̀sọ́ fún mi jẹ̀mọ́ ẹni tó jẹ́ oníṣìnà nínú wa oníṣìnà ni oníṣìnà ni kì í róbìnrin kó mọ́ ṣèbàjẹ́ pẹ̀lú ẹ̀ tá a bá fi jọ lórí bóòlù òdì bá wa lò ariwo kí láàmà pa a máa pariwo ẹgbàá wa oṣù náà pọ̀ nílùú o torí pé ó sì lọ́ọ́ fi jọ lórí ìbàjẹ́ aráàlú ló ń fi ìbàjẹ́ olórí máa fún aláyà tó náà lókùrù hàn kiri ọlọ́bàá Allah subhanahu wa ta'ala ni wa daraba Allah mathalan qaryatan ọlọ́run ọlọ́run bá fẹ́ fún wa lẹ́kọ̀ọ́ kan nípa ó ń bẹ nínú ìgbádùn gbẹdẹmukẹ yá ti hà rìzùkúwá rọ́pàdá min kulli makani ìjẹ mímu ìlòlú ó ń wá ní gbogbo ọ̀nà wá bá lù yìí fàkàfàrà bí àìní ìrìnlá àkàkáwà aráàlú yìí kan fẹ̀mí ìmoore ran ọlọ́run wọ́n bá fi ẹ̀mí àìmoore wọ́n fi mọ́ ọlọ́run wọn ò bọ́lọ́run lò pẹ̀lú déédéé wọ́n tàbí òfin ọlọ́run fàdákọ̀ ọlọ́run lè bá tọ́jú ọlọ́run wá yí ìríjẹ mímu wọn ó yí padà sí àìríjẹ ó gbé aṣọ àìríjẹ ó gbé wọ̀ wọn pẹ̀lẹ́kọ́wù àti aṣọ bẹ̀rù bìmọ̀kẹ́nu yàtìláyò ọlọ́run wọn náà bó fi ṣèkà o nítorí fi ọwọ́ ara wọn gbìyìn tó túmọ̀ sí pé bára àlù la lóṣù tí ó tó bẹ́ẹ̀ lórí àwọn àfà àwọn àfà mọ́síláṣí ṣe ti yé ó bẹ́ẹ̀ lórí àwọn àfà mọ́síláṣí ó bẹ́ẹ̀ lórí àwọn òbí bàbá alé màmá alé òfin ọlọ́run lórí àwọn ọmọ wa ṣàpè ó bẹ̀rẹ̀ lórí àwọn àgbààgbà àwọn àgbààgbà ládùúgbò ó bẹ̀rẹ̀ lórí àwọn èèyàn tó ń bẹ lábẹ́wọ́ ọ̀gá abiṣẹ́ kápòfin ọlọ́run tá a bá ti eléyìí ẹ lọ wò ó tó má dàbẹ́ ni pé yóò pẹ́ ni kò pẹ́ kó pẹ́ solution tó wà fún wa nìyẹn ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni ma kana Allah li yughayyiru ma bi qawmin ọlọ́run ní àdánwò àìnífọ̀kànbalẹ̀ ilà ìlò tó dé bá àwọn aráàlú kan ọlọ́run lọ́wọ́ náà bò ní yípadà o hatta yughayyiru ma bi anfusihim àfi táwọn ara wọn bá fi ara wọn tún ara wọn ṣe ẹ fún mi olórí ọ̀dà olórí ọ̀dà olórí ọ̀dà àríná àríkíní àrígbá àráwo àbí là ń kọ́ńplé ládùúgbò wa náà nínú àwọn tá à ń kọ́ńplé yìí ẹ̀rí náà bá dìbò fún lòun náà bá wọlé ẹ sọ fún mi níbo ló yẹ kó gbé wọn ló tún gbé láti jọ yìí ló sì pé a ní problem a ní kò wá nígbà rìn wa mọ́ kò ní gbámú kòkò mọ́ lẹ́bàá máa wá chairman níbo ló ń gbé ó ti wà ní Banana Island ó ti lọ darapọ̀ mọ́ àwọn táwọn ń complain challenges tó wà nílẹ̀ tá a fi gbé ẹ síbẹ̀ ó mọ́mọ́ ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì níta jọ ń complain pẹ̀lú ẹ̀ẹ́dì pé kò ní gba ṣíṣe ẹ sọ fún mi ta ni problem síjọba ni ìjọba kọ́ aráàlú nìyí. wọ́n máa fọ́ ti àwọn ọlọ́pàá ọlọ́pàá yẹn wọ́n gba ọlọ́pàá yẹn ọlọ́pàá yẹn ṣé torí pé wọṣọ ó wọṣọ ò túmọ̀ sí pé ó ti wà special aráàlú náà lòun náà àbí ó kàn gbé kakí wọ̀ ní ó gbé kakí wọ̀ ní ìwà aráàlú ń bẹ lára ẹ̀ bí wà aráàlú ṣe ṣó o pófin ọlọ́run lé wọn lórí òjijì wọn lóṣù owó oṣù nísìnyí oṣù mẹ́rin oṣù márùn-ún oṣù kan ọdún kan lé òsanwó láńlọ́dù ní ẹ́ ṣó o tún léke tẹ́nàtì ní ẹ́ ṣó o sanwó fún láńlọ́dù tẹ́nàtì ní owó àti láńlọ́dù á ní bàbá òṣìṣẹ́ fi mí ṣe o ẹ wo owó ọdún mẹ́rin yẹn ní ìlísàn o tẹ bá dẹ̀ gbé lọ sí court wọ́n máa sọ fún kẹ fún mi ní oṣù mẹ́fà sí ẹ̀yin lè máa lose ẹ wo nǹkan tí bàbá wọn á ṣàdúrà fún ọ bàbá ó ṣe pé ètò tó ti ṣe sí nìyí yóò mú o wọn náà sì láwọn èèyàn lábẹ́ oní olóko oní ọmọ ah! ó bẹ̀rẹ̀ dúkìá ni gbogbo nǹkan ní ìrẹ̀ wọn náà lè rí ṣé kò sí ọkọ rẹ kò sí ọkọ rẹ kò bá débi jẹ́ ọ̀nà sáàjọ ọkọ rẹ ó ti kọ́ ọkọ rẹ oríṣiríṣi ìbàjẹ́ ẹ̀rọ pọ̀ ó pọ̀ àwa la lè tún ṣe tá a bá fẹ́ kí nàìjíríà dáa ìwọ èmi àwọn ẹ̀yìn oníkálùkù wa láàjọ tún ṣe amọ́ tó tọ́ kàṣẹ tó tọ́ a sì mọ tí ò tọ́ kájìnà sí tí ò lọ ẹni bí animala ẹyà ẹyà ẹbí kádà àbẹ́ na tó lẹ́dì náírà ọ̀ ni wọ́n ti fi tó lẹ́dì náírà mẹ́bí lẹ́dì náírà bìrì sàn àbá àbẹ́gì na tó lẹ́dì náírà ọ̀ aram no good aram no good màá gbá ojú ẹ ṣé o mọ̀ pé onídìí owó ló fi kàdúnà lẹ̀ lọ́wọ́ sí bíbá àwa fún hundred naira yẹn ẹ sọ fún mi ṣé president ló ní kó ṣe bẹ́ẹ̀ ṣé gómìnà ló ní kó ṣe bẹ́ẹ̀ ẹ sọ fún mi mọ́nà tó ń ti ilẹ̀ tó ń dalẹ̀ nù láwọn kò dá dúró wọn ni kò sanwó owó kí ni àdéhùn ah, ìjọba yìí o ìjọba yìí o ṣe ní gbọ́dọ̀ ìjọba yìí lókùn gbàtà ṣe ní tán àfikà dúró pẹ̀ that's the reality wallahi that's the reality kó ní kálukú ibi tó wà ibi tó wà èèyàn tó sọ̀rọ̀ ń di pẹ̀lú òfin ọlọ́ solution níbi nìyẹn àbá ló jẹ́ ni ọmọ tó ní ibiṣẹ́ ló wà ní yunifásitì ló ti lẹ́tọ̀ ni ẹ̀ẹ́dínní kan ní gbogbo bí tó bá ti wà àwọn èèyàn tó bá ti fẹ́ bá lò báwọn lò pẹ̀lú òfin ọlọ́ tó ń kàn dẹ́mu gọ́ọ̀mẹ̀ntì wọn náà ń kówó jẹ àwọn aráalé wọ́n dá owó tó ń fi kó gbẹ wọ́n dá fún ẹ kó kàn kó dání owó just ẹgbẹ̀rẹ́ kó dání o tó bá ti next week á gbà lọ́wọ́ yín o wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n sọ pé ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ní ìjẹ́wó yín gò ní ìjẹ́wó yín gò ẹ̀kọ́ máa fún sùúrù díẹ̀ ẹ̀jọ̀ ẹ̀dá kó dìgbẹ̀ yín oṣù. kí wọ́n tó kówó ìgbẹ́jẹ owó olóògbé ó wà jẹ gómìnà ó jẹ pírẹsidẹ́ǹtì. jẹ́kiri ibi tí pọ́blẹ́mù wà gangan nìyẹn o àti mọ problem solution ní kóníkálukú wa ká ní tàmọ́só bilkitabi wa sunna wal istiqama alayhima ká di òfin ọlọ́run súnà ànábì mú ká sì dúró lórí ẹ̀ náà. abẹ́nà ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́kú ṣàlékún dáadáa fún wa kọ́lọ́kú bàbá yílu wa yí padà kó yí ọkàn wa padà kó yí orí wa padà kó fi ẹ̀mí ẹ̀sìn rọ̀ wá lọ́rùn ọkàn wa ti dípẹ́ta ó ń bẹ nínú ọkàn àwọn aráàlú nàìjíríà tó ti kú ó sì ń bẹ tó ń ṣàárẹ̀ àti tó ti kú àti tó ń ṣàárẹ̀ kọ́nà kó bá solution wa nìyẹn o àwọn abẹ ọlọ́run àwọn olórí wa kọ́nà kó kọ́ wọn máa ṣe àwọn èrò ẹ̀yìn kọ́nà kó kọ́ àwọn náà máa ṣe kọ́nà mọ́jà rógun ká mọ́ rọ́tẹ̀ ká mọ́ rógun ká mọ́ rí ọ̀tẹ̀ àìsí fọkànbalẹ̀ kọ́nà kó bá sọ́ndé fọkànbalẹ̀ ọlọ́lá ìlàlá ìsìlámù wa kọ́lọ́n lékún orí rẹ̀ fún wa pábánbárí orí tí a máa ní ọ̀rẹ́ ní islam bí a bá ti ní islam ó ti rí gbogbo orí ayé pátápátá ó ti rí àtìfọkànbalẹ̀ ní orí àlàáfíà ní orí owó ní orí ọrọ̀ ní ibẹ̀ nínú islam àwọn abẹ́lọ́n islam wa fọlọ́n mọ́jú bàjẹ́ kọ́lọ́n tí ó máa lékún àwọn tí ó sì gbẹnú islam kọ́lọ́n kó fi islam rọ̀ wọ́n lọ́rùn kó fi fẹ́ islam sí wọn lórí ẹ̀mí àwọn abẹ́ ọlọ́run ní sáfi rí àwọn ọmọ wa nínú kẹ́ nínú arísìkí

Ah, kọ́lọ́kọ́ mọ́ gbogbo wa ọ̀lọ́lá ìlàhà ìlàhà tọ́rọ́kọ́bọ̀ tá a bá wá ń tà èyí tá a bá rí ń bẹ̀ nínú èrè nínú orí kọ́lọ́kọ́ bá wà pàlùbáríkà sí ọ̀lọ́lá ìlàhà ìlàhà ìta lérò òun náà ní ká lè ṣe látara táǹtà rẹ̀ ṣe nínú orí nínú ilé nínú ọkọ̀ nínú fọkànbalẹ̀ ọ̀lọ́lá ìlàhà ìlàhà wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam